seguridad táwọn ìránṣẹ́ ọlọ́run tó máa wà ń ni prophet dr ezekiel ọ̀làdèjì prophet pf wa prophet taiwo òjò prophet ṣèyí Bakare, àtọ́lùgbàlejò reverend edward alabi tó fi mọ́ gbogbo olóko olóko ọ̀tọ̀ òkúlù jàǹkànjàǹkàn tó ń bọ̀ dr ọláyínká joel ayéfẹ́lẹ́ mon lólùgbàlejò àgbà judah mega praise man loaded lọ́dọọdún ní ẹgbà bẹ́ẹ̀ àṣálẹ́ ọjọ́ wednesday january thirty one àṣálẹ́ òní gangan ni lórí pápá ìṣeré mímbo liberty stadium òkè àdó ìbàdàn ọ̀fẹ́ ni kò sí owó ìwọlé judah mega praise twenty twenty four bá a bá ṣe ń kọrin yìí sí olú olúwa láṣàlẹ̀ o bẹ́ẹ̀ ni fèrèsé ọ̀wá máa ṣí gbogbo ìgboro ti rú òkùnkùn kẹ̀kẹ́ òní lọ́jọ́ pé juda mega praise twenty twenty four àṣàlẹ̀ òní gangan ní ire gbogbo tó wà nínú ọdún yìí máa tẹ̀ wá lọ́wọ́ lórúkọ jésù àmín o. o. ti mú mi gbàgbé Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. ẹ kú ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala ẹ kú ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala ògidì ìròyìn pọ́npẹ́lẹ́ káàkiri lẹ́wà láti nú àwọn ìwé. jíjọgbọ́ Ajaabale lèyí ìròyìn káàkiri àgbáyé oh, lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine kò ṣe bomi la kò dẹ̀ ṣe ta mi sí ògidì Ajaabale ìròyìn lèyí pọ́npẹ́lẹ́ Ajaabale lórí Fresh FM. fresh fẹ́ Ajaabale lórí fresh fẹ́ àwọn ìròyìn ilé wa tó jáde fún tòní ìròyìn kálẹ̀ kakọ káàkiri àgbáyé ẹ wá gbọ́rọ̀ yìí lórí fresh fẹ́ Ajaabale lórí fresh fẹ́. Ajaabale. adúpẹ́ adúpẹ́ adúpẹ́ adúpẹ́ adúpẹ́ adúpẹ́ adúpẹ́ ọlọ́run adúpẹ́ pẹ́ òkun o pé alánú wa ní dèdé àsìkò yìí èmi àti eléyìí ọ̀fàmúlòkọ ọ̀rọ̀ wa òjò alánú fọ̀hún ní ti pẹ́pẹ́ yẹ ohun ọ̀hún náà tó tún jáde òjò ohun ẹ̀fọn ọlọ́run ìwọ ọmọ lọ́pẹ́ tọ́ sí o ọba Júdà aláàbò ní Góṣẹ́nì hmm. aláàbò ní Bẹ́tẹ́lì ọba tí yóò tún fún mi lórin ayọ̀kọ ní Judah night tòní òní ni o. Mm àwọn akẹgbẹ́ mi tá a jọ fẹ́ kọrin eléyìí ọ̀fàmúlẹ́kọ ni band captain mi tí a fẹ́ kọrin ẹ̀mí pẹ̀lú àwọn ìránṣẹ́ ọlọ́run olórin ẹ̀mí tó band captain kì í gbé rí mo ń gbàdúrà lọ́wọ́ mo ń gbàdúrà lọ́wọ́ ok mo ń gbàdúrà mo sì ń gbàdúrà sórí wa band captain ìwúlẹ̀ ní gbé rí. tí n bá wà ṣọ́tọ̀ èmi ni adéré gbé rẹ èmi èmi wuyì. ẹ àtàmì náà tí n bá wà ṣọ́tọ̀. fàgbẹ́ wuyì ègbúlì ẹ gbé irọ́ tí ẹ o yóò dúró kakaraka báyìí ẹ ti mọ̀ pé yes ọjà ayéfẹ́lẹ́ ló dúró yìí. dídélé ojú ògò bá wá gbà mí àbádé ojú ògò bí ògò bá wá tí ẹnìkejì ẹ̀ lọ èèyàn lè ní prince alpha ìwé wọn náà gbé agogo èyí náà bọ́ bí lónìí ẹ̀yin náà bá mi lónìí olúwa gba ọpẹ́ wa olúwa mọ̀ pé ọpẹ́ ni mò ń dún lọ́wọ́ tí a ti láà wípàkúta sọ̀rọ̀ mi olúwa gba ìyìn wa ní juda night òní ti bẹ̀bẹ̀ olúwa tí ó ti máa bẹ tó yàtọ̀ sí bẹ̀bẹ̀ kú bẹ̀ níbi tá a ti máa hó ìhó ayọ̀ sí olúwa àwa ilẹ̀ gbogbo tá a àwọn ohun èlò orin tóhùn wọn jagoro tá a máa fi yín. tá a ti kó ohun èlò orin jáde àti. àti kìí <laughs> àti what. bí a ṣe kọ́ sínú òwe mímọ́ ni o ṣe wí o. bá a ti what. gbọ́gbọ́ o eh. wọ́n ní ẹ kó ohun èlò orin jáde àti ìhà kò sọ pé kẹ́ kó kò sọ pé kẹ́ kó. kí a wà ní bẹ́ẹ̀ bá hó ìhó ayọ̀ sí olúwa tán ẹ kó ohun èlò orin jáde àti áàpù. àti áàpù ó yóò pọ̀ ọ̀rọ̀ áàpù kan. kí ni tí a máa ń fà ni o kì í ṣe ní tẹ́ ń fà. èyí tí wọ́n ń tẹ́ máa ń fà tí wọ́n ń gan ranran ni o. bẹ́ẹ̀ ni <laughs> ṣé gòjé. àti gòjé òyìnbó. òyìnbó o <laughs> ṣeun irú ètí onísáàmù eléyìí tí ọba dáfídì tí máa ń lò bẹ́ẹ̀ ni olúwa gba ìyìn wa má gbàgbé pé mo sì ń gbàdúrà lọ́wọ́ ni o juda tòní níbi táwọn olórin kàrìnkàrìn ìràwọ̀ olórin tí olódùmarè tí ó ń gbà fún tí akẹ̀dẹ̀sùn máa gbà fún lọ tí wọ́n ó ti máa kópa olúwa gba ìyìn wa o àwọn adẹ́rìn pa òṣónú tí àwọn náà tí wọ́n ó mọ̀ dẹ́rìn pa wá lẹ́yìn ìgbà tí a bá tún kọrin yìn jójó yìn sí olúwa lọ́rùn tá a jùdí sí jésù lọ́rùn olúwa gba ìyìn wa yínká ayéfẹ́lẹ́ là ń fi kíní sọrí ọjọ́ bí ẹ̀ níbi tí a máa dá oríṣiríṣi àwọn nǹkan bí àgbò bí màálù dọ̀bálẹ̀ lẹ́yìn láwọn ibì kan ẹ̀ ń tẹ́tí pọ̀ olúwa gba ìyìn. ọbẹ̀ kan sọ pé láwọn ibì kan lórí sí làwọn yóò mọ̀ pé mọ́mọ́ tó ń ṣe ń jẹ̀dá bẹ́ẹ̀. ibẹ̀ <laughs> ibẹ̀ kọ́ o ẹ̀jẹ̀ wa ni o ọ̀fẹ́ ló owó wọlé ọ̀fẹ́ àwọn ẹ̀jẹ̀ wa ni o. <laughs> níbi tá a fi Ah. olórí awo ni ó mójútó ti bí àwọn ibì kan ni mo sọ o olórí awo sàmú. bí ó ṣe máa ń wáyé ní ọdọọdún nìyẹn nígbà tí kòkò kẹ̀kẹ̀kẹ̀ kòkò ọjọ́bí Yínká Ayéfẹ́lẹ́ gbajúgbajà akọrin ẹ̀mí ni Ọbàtúngbà tó tún jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ Fresh FM Tiwantiwa Radio àti Blast FM ní Nàìjíríà tí ọjọ́ bí ẹ̀ tí ó bá ti kò tọdún yìí àdúpẹ́ kò bá wa àtọlọ́jọ́ bí ní sàárè o àwọn tí wọ́n ti wọ káàlẹ̀ àfihàn wọ́n àmọ́ àwa kan lo àǹfààní láti gborúkọ olúwa ga ni o títóbi ni ọ́ o ọlọ́run àwa mú ìyìn wa bọ̀ ní Síónì tó bá ti di alẹ́ yìí láti wá fi fún ọ ògo ní forúkọ rẹ Jésù olúwa wa àmín àmín àmín Liberty náà ni Síónì. ẹ ní Síónì wa ní alẹ́ yà bẹ́ẹ̀ ni ìyìn ń dúró de ọ ní Síónì ah má jẹ́ ti kọ́ ọ. Eh má jẹ́ ń tú má jẹ́ kí má jẹ́ ń forí ba tiẹ̀ jẹ́. a èyí ti jẹ́ ó dé ó dé ó dé ẹ̀mí ló tó forí tó ti hàn ṣe ná ọ̀yà sọ fún mi. ẹ̀wọ́n ti pọ̀. ìdákọ̀ wọn. wọ́n àgbógbó olú ni. ìwọ tó bẹ̀rẹ̀ orin táwọn èèyàn ọmọ mórílé gbójú ọmọ ọ̀hún. mọ́kọrin <laughs> mọ́kọrin ìyàlá lé òní o mọ́kọrin ìyàlá lé òní o. èmi ti ẹ̀kọ́ ní síde tí everybody bá ti kọrin. tí n tọ́ bá fi síde nǹkan bàjẹ́ nù. àìrọ̀ ọlọ́run jẹ́ kí lè ṣe ẹnu ilé tá a bá wo tiẹ̀ ijó ò ní dùn bá a bá tó wo tiẹ̀ ijó ó bàjẹ́ láta fi ọ́ síbi tó ọ wà ní. ọlọ́run ó sì ọ́ sí ní pẹ́lá. èèyàn gidi ń pẹ́lá. pẹ́lá ni ọ́ èyí <laughs> mo sì fi ọ́ pé pẹ́lá gbẹnu ẹ sọhun àmọ́ ara tí máa rè ara ara tí máa rè ẹ̀yin Bọ́ládé ìmùlẹ̀. yà á sọ̀rọ̀ àná a fún àwọn gómìnà ìpínlẹ̀ ilẹ̀ Yorùbá a fún wọn ní mẹ́sáàgì lórí ètò ààbò a sì wọ́n gbẹ́rẹ́ ìpàkọ́ wípé ó ti ń ó ti ń bọ̀ ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ lè ti kọjá bẹ́ẹ̀ a sọ fún wọn wípé kí ló dé tí wọn ò tètè pe àwọn ọdẹ akọni ìbílẹ̀ kí wọ́n fi owó kí wọ́n fi gbọ́ bùkátà wọn ìwọ náà sì tẹ̀lé nípa lórí dẹ́ndẹ́ bó ti ṣe gbé olúọdẹ ilẹ̀ Ìbàdàn wa lánàá hmm. tí a sì ń wojú àwọn gómìnà wa nílẹ̀ Yorùbá pé wọ́n ó tètè ṣe tí ó yẹ kí wọ́n ṣe a sọ̀rọ̀ nípa ìṣọ̀kan gbogbo South West States pé lórí ètò ààbò à ń jínigbé wọ́n pa ọba aláyé nǹkan ìtìjú ni fún wa àwọn èèyàn ti wà ń bi wá nílẹ̀ yorùbá pé ṣé bí a máa ń sọ̀rọ̀ àní sáyẹ́nsì yorùbá agbára ń bẹ ńlẹ̀ yorùbá àṣírí ń bẹ ńlẹ̀ yorùbá pé sọba aláyé wa ń tí wọ́n bíá ìgbà tá a bá sàmúlò rẹ̀. sórí mẹ́sẹ̀gì tí mo sẹ́ndì sí mo rí mo rí. n tí ẹni yẹn ń béèrè nínú mẹ́sẹ̀gì ohun mi kọ́ ohun abọ́ládé kọ́ yìí o ó ní àṣẹ bí wọ́n pé bí èèyàn bá kábíyèsí ńlẹ̀ yorùbá wọn mú wọ̀pẹ̀ bí tí wọ́n rò lágbára tí wọ́n so lè dán pé ṣé irú àwọn ọba wa ìṣẹ̀yí ṣé ṣé wọn ò dira fún wọn mhm. tó fi di pé irú báwọn ó ń ṣẹlẹ̀ sí wọn mo ní ntẹ́mi bá mọ̀ ní ntí ìdáhùn tí n bá mọ̀ ní ìdáhùn èmi ò lè dáhùn eléyìí o èmi gan ò lè dáhùn rẹ̀ kì í sì ṣẹ̀tọ́ kì í ṣàgbára èmi àti abọ́ládé láti dáhùn rẹ̀ àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ìṣẹ̀lẹ̀ ti délẹ̀ yorùbá ló mú wa tá a fi fọn rere sétí àwọn gómìnà ilẹ̀ yorùbá ní òwúrọ̀ yìí jẹ́ àpèjọba àpapọ̀ níjà tí í ṣe aṣọ òbúra ti orílẹ̀-èdè nàìjíríà hmm. àwọn àròkò yìí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ etí ìjọba àpapọ̀ ẹ̀yin tẹ́ ẹ ń ṣojú ìjọba àpapọ̀ láti ìpínlẹ̀ ọ̀yọ́ etí yín mélòó ẹ bá wa jíṣẹ́ fún ìjọba nàìjíríà pé bí nǹkan bá ń rí báyìí hmm. ẹ má jẹ́ kí ìjọba ó appear helpless lójú ayé ẹ má jẹ́ kí a sá fún un tó yẹ ká ṣe ká má fi ọjọ́ ibi mọ́ dọ́là o iṣẹ́ àkọ́kọ́ Abọ́ládé tí o panupọ̀ mọ́ tèmi pé ká fi síta sétí ìjọba àpapọ̀ àsìkò retí ìjọba àpapọ̀ ó bẹ̀rẹ̀ sí ní ṣàmúlò ìmọ̀ àjìnlẹ̀ ẹ̀rọ láti mójútó ètò ààbò kí ìjọba ó deploy technology tí ayé ń lò fi mójútó ètò ààbò láwọn orílẹ̀-èdè tí wọ́n mọ tí wọ́n ń ṣe. Hmm kíjọba ó kàn mọ́mọ́ ké ẹ kíjọba ó mọ̀ sọ̀rọ̀ ẹ̀ di chief àwọn onímọ̀ bá ní kẹ́dùn iná chief mona kíjọba àpapọ̀ nàìjíríà ó mọ̀ sọ̀rọ̀ ẹ̀ di chief mona of Africa ní gbogbo ìgbà. ká má tó máa fẹnu yaran sọ́bẹ̀ wípé we have technically defeated them. which one is technically. èèpo wáyé náà lọ pọ̀ jù. we don't need the technically eh, eh, eh. defeated àti neutralize. ẹ mọ̀ sọ fún ọmọ nàìjíríà pé a ti neutralize àwọn ará bímọ. bẹ́ẹ̀ pé láàárọ̀ ọjọ́ kejì náà wọ́n tún jíyàn gbé ah, ah. à ń retí bí a ṣe gba àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n kó ní èkìtì èkìtì kan náà ni wọ́n ti gbẹ̀mí ọba aláyé méjì ní ọjọ́ bíi mélòó kan àwọn eléyìí náà ẹ má gbàgbé pé àwọn náà wọ́n ń gbọ́ àwọn ará abíhun ah, wọ́n ń gbọ́ gbogbo nǹkan káàkiri bẹ́ẹ̀ sọ ń sọ pé mọ́nu àwọn kan ẹ ti neutralize àwọn kan lọ́jọ́ kejì wọn ò tún ṣe míì kíjọba ó deploy technology láti solve insecurity mẹ́sẹ̀jì kejì àsìkò tó kí ìjọba ó káwọn ẹrù kẹrù kúrò látàrí ẹ̀ ẹ bá ń sọ pé àjà ló lẹ́rù irọ́ ni pẹpẹ ń pa. mẹ́rù bá pọ̀ jù lọ́rùn ọ̀pẹ yọ jẹ́ pé ọjà pẹpẹ ajìn. kíjọba ọjà ẹrù díẹ̀ lẹ̀ nínú tó wà wà mọ́ ya rẹ̀ ẹja fáwọn ìpínlẹ̀. ẹja fáwọn ìpínlẹ̀ lórí ètò ààbò ẹja fáwọn ìpínlẹ̀ gan kí wọ́n mójútó àwọn nǹkan kọ̀ọ̀kan lè tọ́kàn wọ́n. ọ̀mọ̀wé Túndé Hamzat ni máa ń dáṣà pẹ̀lú èbó pé eh. administrative constipation. bẹ́ẹ̀ni bí èèyàn bá jọ́njẹ èèyàn mẹ́wàá yóò pòfó ló òun náà ni pé kí ìjọba àpapọ̀ nàìjíríà kí wọ́n ru ẹrù kí wọ́n kó ẹrù ìpínlẹ̀ mẹ́rìndínlógójì tí wọ́n fàrù káyà unnecessary ah. káyà kí wọ́n kó kúrò lọ́rùn ara wọn nípa fífọwọ́ sí ọlọ́pàá àpínlẹ̀ eh, state police bí ìjọba àpapọ̀ bá fọwọ́ sí ọlọ́pàá àpínlẹ̀ tí ìjọba àpínlẹ̀ kọ̀ọ̀kan mójútó ètò ààbò eyín ò túmọ̀ sí pààní lọ́lọ́pàá ìjọba àpapọ̀. ẹ yóò sọ bẹ́ẹ̀. nílẹ̀ amẹ́ríkà ẹ jẹ́ káwa náà ká ní àfijọ FBI lẹ́yìn tá a bá ní ọlọ́pàá ìpínlẹ̀ àwọn náà ní FBI tó jẹ́ ti ìjọba àpapọ̀ ìpínlẹ̀ kọ̀ọ̀kan sì ní ẹ̀yà ọlọ́pàá kọ̀ọ̀kan kó yé dá àwọn ìjọba àbílẹ̀ kọ̀ọ̀kan lọ́lọ́pàá tiwọn láwọn orílẹ̀-èdè tí ìsìnwó ìkòròwó lọ́rọ̀ ètò ààbò ìjọba àpapọ̀ ò lè dágbé enough of pretense ìjọba nàìjíríà constipation yìí ó ti pọ̀jù fún yín ẹ má dìbọn bí ẹ pé agbára yín gbé ètò ààbò fún thirty six states hmm. lákòótán lápá bí àsìkò ti tó tìjọba nàìjíríà gbọ́dọ̀ lọ wádìí ìwà àbàjẹ́ tí ń bẹ nílé iṣẹ́ ológun ìwà àbàjẹ́ tí ń bẹ nílé iṣẹ́ ọlọ́pàá àwọn lọ́gàá lọ́gàá nílé iṣẹ́ ológun tá à ń gbọ́ ìwà àbàjẹ́ bọ́jẹ́ẹ̀tì tí ìjọba àpapọ̀ ń yà lọ́dọọdún fẹ́tọ̀ ààbò kò fùnà àárí rìsọ́ọ̀tì bọ́jẹ́ẹ̀tì lọ́dọọdún ẹ probe àwọn lọ́gàálọ́gàá tí ẹnu kùn lẹ́nu lọ́lọ́ yìí nílé iṣẹ́ ọlọ́pàá ni àbí nílé iṣẹ́ ológun ẹ jẹ́ àmọ́ tí wọ́n bí wọ́n ṣe ń ná owó ààbò lọ́dọọdún ẹ jẹ́ àmọ́ bí wọ́n ṣe ń ná owó ààbò lọ́dọọdún ètò ìṣúná kó máa jẹ́ pé bá a ṣe máa bá a lọ lẹ́ka ààbò tá a mọ̀ fọdún yìí dún rèé o káwọn ìjọba àpínlẹ̀ náà ti ń gba security vote káwọn náà ọmọ ọ̀nà tán àwọn gómìnà ẹ bẹ̀rù ọlọ́run nípa security vote kó má jẹ́ pé ìgbálálà làwọn gómìnà náà ń fi security vote ṣe eléyìí ní iṣẹ́ tiwa o lápá àbísíjọba nàìjíríà torí pé ìjínigbé pamọ́ béèrè fowó ìjínigbé pamọ́ fi ní ṣètùtù ọ̀la banditry àti ìwà ọ̀daràn lọ́lọ́kan ọ̀jọ̀kan ẹ má jẹ́ ọ sọ nàìjíríà di once upon a time english bọ́ládé ah, àbọ̀mí rèé ṣé ká lọ tajà. já lọ sẹ́ka polówó ọjà. ajá balẹ̀. Yeah ìlú ìbàdàn tó ti rọ́kùnkùn kẹ̀kẹ́ juda mega press twenty twenty four ó dé òní gangan ni. bàbá mo wá ṣọpẹ́ o mo tún wá yíyan o. àpéjọpọ̀ kọrin yìí sí olúwa pẹ̀lú àwọn gbajúgbajà olórin ẹ̀mí kàńkàkàńkà àtàwọn adẹ́rìn pẹ̀kẹ́ ni stand up comedians nàìjíríà a tún máa tẹ́ pẹpẹ orin tìlù tíjó tẹ̀fẹ̀ tàwàdà látàrí ọjọ́ di dr yinka ayéfẹ́lẹ́ mon tó máa ń wáyé lọ́dọọdún. <laughs> báyìí gbogbo ìgboro ti rún òkùnkùn kẹ̀kẹ́ òní lọ́jọ́ pé juda mega praise twenty twenty four ẹ wá gbọ́ o nítorí òbítíbitì ọ̀pọ̀ èrò tájọ́ máa ń ṣe káyé ó lè gbà wá dáadáa lọ́dún yìí níbi tó tẹ́jú dáadáa orí pápá ìṣeré mímbo liberty stadium òkè ìbàdàn ló ti máa wáyé o òní gangan ni aṣálẹ̀ wednesday january thirty one ọdún yìí bẹ̀rẹ̀ látago mẹ́fà ìrọ̀lẹ́ dago mẹ́fà ìdájí ọjọ́ kejì àwọn olórin ẹ̀mí tó ń bọ̀ lọ́dún yìí ni mike abdul mama bọ́lá rẹ̀ evangelist adenakun ayẹwa bísí aláwìyé àl àbùkù làolúgbẹ̀njọ́ bukola akíade sẹ̀wẹ̀lẹ̀ jésù ìlàjà akitunde ọlọ́run sọ bẹ́ẹ̀ sade taiwo babatunmise láàbẹ̀ tẹríba torise ẹsẹ̀ ìgbẹ́kẹ̀lé mọ́sẹ̀ adéwà adégbòdù twins bùnmi akínàánú omijì ojú mi adéyínká aláṣeyọrí káyọ̀dé oyèwọlé elisa vocal adùkẹ́ gold ṣẹ́gun adéwọlé kòkòrò kẹ̀ǹgà jídára ìdòwú fad fáfúre taiwo tọ́pẹ́ ọlájẹ́ngbèsì olúwa lónìí bísí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú àwọn adẹ́rìn pẹ̀kẹ́ níbi kenny black àti wòlíà àgbà àwọn ìránṣẹ́ ọlọ́run tó máa wà ń bẹ̀ ni prophet dr ezekiel ọ̀làdèjì prophet pf wa prophet taiwo òjò prophet ṣèyí Bakare, àtọ́lùgbàlejò reverend edward alabi tó fi mọ́ gbogbo olóko olóko ọ̀tọ̀ òkùnrin dàkọ̀ jàǹkàn tó ń bọ̀ dr ọláyínká joel ayéfẹ́lẹ́ mon lólùgbàlejò àgbà judah mega praise man loaded lọ́dọọdún ní ẹgbà bẹ́ẹ̀ àṣálẹ́ ọjọ́ wednesday january thirty one àṣálẹ́ òní gangan ni lórí pápá ìṣeré mímbo liberty stadium òkè àdó ìbàdàn ọ̀fẹ́ ni kò sí owó ìwọlé judah mega Press twenty twenty four bá a bá ṣe ń kọ akọrin yìí sí olúwa láṣàlẹ̀ bẹ́ẹ̀ ni fèrèsé ọ̀hún a máa ṣí gbogbo ìgboro ti ló kùkù kẹ̀kẹ́ òní lọ́jọ́ pé juda mega praise twenty twenty four àṣàlẹ̀ òní gangan ní ire gbogbo tó wà nínú ọdún yìí máa tẹ̀ wá lọ́wọ́ lórúkọ jésù àmì o. o. ti mú mi gbàgbé o. From Monday to Sunday. I dey walk very hard when my body no tranga. I go take on a dog because I no fit sit down dey look away. I must to hustle to meet my target, yeah. Every day, in case your body dey pain you, fever headache dey worry you. Una don paracetamol go make you well again. Una don paracetamol go make you well again. Una don paracetamol go make your body can good for papa. Bonador. good for mama. Bonador. Even for pickings them all. Oh. Bonador paracetamol. To make your body can't pay. Headaches, pain, fever, sabi for all people handle. Take Bonador. Saban am come out for your body one time. Now Bondo Chemical Industries Limited. Make out for Bonador baby they do am. Bonador. They for pharmacy store and patent the medicine shop way near you. But if your body no sharp after three days, go see your doctor. Bonador. They knock out to headache, pain and fever fast. alálàrí lọ ọ̀rọ̀ ọ̀run ìdẹ̀ra òkúkú mọ́tò ọwọ́ ọmọ ló kú sí alálàrí lọ ọ̀rọ̀ ọ̀run ìdẹ̀ra. Hmm ata ò jẹ́ kí n gbádùn gbẹ̀gìrì kòkòrò sì jẹ́ kí n gbádùn òbí tó bó kákáká alájà sílífàtú àlàrí tó ti yà àtọ́ nìyẹn àlàrí abiyamọ tòótọ́ kó tó di lálùjẹ́ nù nídẹ̀ra ká tó torira sílífàtú àlàrí ta bínú ìdílé mùsùlùmí ó gbé ayé ẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí ó sì tún dágbére fáyé gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo ẹ̀gbọ́n kí ló tún kù ẹ̀ bá ń gbọ́ lọ́n tóbi. Allahu Akbar. àlàrí ọmọ ọlọ́fà àmọ́jọ ọmọ abisudoko ọmọ ìjàkan ìjàkan tí ẹ ń jà lọ́fà ńlẹ̀ ọ̀làlọ́mí ó ṣojú abẹ́rẹ́ ó ṣojú òkèni ó ṣojú láfàkalẹ̀ ó ṣojú agbélẹ̀ yàrá bí ayẹyẹ ètò òsìnkú ó ṣe lọ rèé o ní ọjọ́ kìíní alamisi oṣù kejì ní international conference center second gate ui ìbàdàn alájà chief mrs aminatu aramide ààrẹ àgọ́ ìyálóde gbogbo lẹ́bàdàn ló ń kéde lórúkọ gbogbo ẹbí ọlá lorúkọ mi ṣùgbọ́n látìgbà tí mo ti já àwọn ọ̀rẹ́ mi sí pé wọ́n lè ra dẹ́ta gígábáìtì kan lówó tó kéré jọjọ bíi igba náírà ìyún two hundred naira lórí dan city òun ni wọ́n ti ń pè mí ní mr jawon sí i mo tún wá jẹ́ kó yé wọn pé kìí ṣe dẹ́tà olówó pọ́kú nìkan ni wọ́n lè ríra lórí dan city o ìbá ṣe pé ẹ fẹ́ sanwó lórí ayélujára ó jẹ́ owó iná owó ìyọ̀ǹda amóhùnmáwòrán bíi ti dstv gotv startime àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà kẹ́ ẹ fẹ́ sanwó káàdì ìdánwò bíi ti neco waec àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ojú kan lórí dan city ní gbogbo ẹ̀ pé sí ẹ wo ọ̀rẹ́ mi lẹ́yìn ẹ̀yin náà ò jèrè ẹ jẹ́ kí n já yín sí ẹ lọ sí www.dancity.ng.com láti jẹ àwọn àǹfààní ńlá yìí bẹ́ẹ̀ bá sì tẹ dancity ìyẹn d-a-n-c-i-t-y sórí google ọwọ́ kan ni yóò gbé wá fún yín ẹ sì lè download android app dancity lórí google play store lẹ́ẹ̀bà bẹ̀rẹ̀ sí ní jẹ ìfà data lówó pọ́ọ́kú ẹ má wulẹ̀ kí mi pé mo ṣe àìdúpẹ́ ara ẹni dancity lo data bó ṣe wù ẹ́. hallelujah ìjọ christ power evangelical crusade international wọ́n fi tìfẹ́tìfẹ́ pè gbogbo ènìyàn sí ìpàdé ẹlẹ́ẹ̀kan lóṣù ní àṣálẹ́ agbára power night eléyìí tí ó wáyé ní ọjọ́ kejì oṣù kejì ọdún 2024 tá a wà nù rẹ̀ yìí ni o ní aago mẹ́wàá àṣálẹ́ títí di àfẹ̀mọ́júmọ́ ní olúùlú ìjọ wa kìlómítà 6 christ power bus stop new ibadan ife expressway ẹni tí ọlọ́run yóò máa lò ní wòlíì àti ajínrere ezike akébíyìmá àti ọ̀pọ̀lọpọ̀ olórin ẹ̀mí máa bọ̀ jésù àfọ́ àjàgàndúródìọ́ jésù lolúwa cpec media partners ìbàdàn lolùkéde. agbára agbára agbára tó jágbára. ló ń bímọ ń bẹ̀ yẹn. ẹran wo kọ́ èèyàn ní èmi ni o. bàbá fi kà sílú. ẹ kí ló dé. jẹ̀dí ni o. jẹ̀dí kẹ̀ níwájú báṣkì ọ̀jẹ̀dí. kí ló pè. báṣkì ọ̀jẹ̀dí. báṣkì ọ̀jẹ̀dí. ó dáa tó bá rí bẹ́ẹ̀ máa fi báṣkì ọ̀jẹ̀dí oníyẹ̀fun lọ iṣẹ́ sí yín. bàbá fìkà àní ẹyẹ dún bí ẹran. ẹ tó bá fi báṣkì ọ̀jẹ̀dí rẹ sẹ́mẹ̀ẹ́dún bẹ́ẹ̀ ni o ah, báṣìkì ọjà ní kọjá bẹ́ẹ̀ o ọ̀pẹ́ yìí mi dúró mi wá ló kan àfi bẹ́ẹ̀ kó ṣòro. Ah báwa dẹ̀ ṣe. Báṣkì ọ̀jẹ̀dí àjẹbí Trado Medical Company Limited ló ń ṣe. Ó wà ní oníyẹ̀fun. Bẹ́ẹ̀ ló wà ní gbogbo ilé ìtajà oògùn. Láti jẹ́ alágbàtà ẹ zero nine one five four three nine nine nine nine three tàbí zero eight zero twenty six twenty six sixty eight twenty six. Báṣkì ọ̀jẹ̀dí ọkọ̀ jẹ̀dí ọkọ̀ jẹ̀dí ọkọ̀ jẹ̀dí. If you are looking for a pathway to immigrate to Canada, either as a student, investor, business visitor, professional, or skilled worker, our comprehensive Canadian immigration pathway guide is your best bet. We provide you with adequate support that allows you to immigrate to Canada and get your permanent residency within a short period. We also provide a simplified procedure through various pathways for interested applicants. For inquiries, please visit EduConsult, Communication House, Fast Fast Junction, Old Ife Road, Ibadan, and NOA Aremu Court, Ashi Junction, General Gas Road, Ibadan. Telephone zero zero eight one three three five four three eight two. Canadian Temporary and Permanent Resident Visas. Edu Consult is your sure bet. ọ̀gẹ̀rẹ̀ má gọra ẹ̀ má jẹ́ kẹ́nìbọ̀dì ó fi ẹ́ pa lórí ohun tó bá rọrùn dé ní solar telecoms and electronics láti ra èyíkéyìí irú fóònù tó bá ti ń fẹ́ easy buy ti wà available across all solar stores dandan kọ́ kò bá kò kò jọ̀njọ̀ dé ìwọ̀nba owó péréte ń lo nílò láti doni fóònù ara rẹ̀ tó o bá ti ń sàn dá ọgbọ̀n nínú iye owó tá à ń ta fóònù lọ́dọ̀ wa níwọ̀n náà bá doni fóònù tó sì máa san yòókù díẹ̀díẹ̀ láàrin oṣù mẹ́ta sí mẹ́fà ilé ìtajà solar telecoms ní kẹ́ ẹ mọ̀ yíyà sí ẹ̀yin bọ̀bọ́ bèbí bàbá àti màmá tẹ̀ ń kọminú àti ra ti bọ́lọ̀rùn dé ní solar telecoms. ó yá gbé bọ́dì ẹ ìwọ náà máa bọ̀ ní solar telecoms ní challenge number twenty one nko abiola way aiko insurance building ring road challenge nìbàdàn tàbí kẹ́ ẹ máa pè wọ́n sórí zero nine one six nine nine eight one six three eight tàbí ní solar telecoms and electronics ti ń bẹ ní balloon building àbáyọ̀mí bus stop ìwó road tẹlifóònù wọn ni zero nine one six nine nine eight one six three one solar telecoms and electronics tún ti kó rọrùn dé ẹ máa gíràbù ẹ̀. Ìdè tani mọ́lẹ̀. Ìbàdàn for Christ olóṣè for Christ ọdún twenty twenty four yìí àwọn ní dákẹ́ nítorí pé ó ti dandan kó o dìde bí àkété rẹ kó o sì máa rìn ní olóṣè for Christ twenty twenty four yóò wà lágbára ńlá ọlọ́jọ́ márùn-ún níbi tí ọlọ́run ìgbé wòlíì ọ̀làgójú yóò ti mọ̀ fa ayógunlógún ènìyàn dìde kúrò ní ipò ilẹ̀ẹ́lẹ̀ tí gbogbo wọn mọ̀ jókòó pẹ̀lú ọmọ aládé ìgbésẹ̀ ìrìnsẹ̀ yìí ti gbé ayọ́gọ̀rọ̀ ènìyàn dìde àsìkò rẹ ti dé báyìí gbogbo ẹ̀yin olùgbé Ìbàdàn ó yẹ ẹ máa bọ̀ pàápàá jùlọ ẹ̀yin olùgbé ìlú ọlọ́ṣẹ́ ní CAC àgbàrọ̀ lọ́hùn ní ìgbani Power House of Peace District P Zone tó wà ní kìlómítà ten Ìbàdàn lálùpẹ̀ ìwọ́ táwọn road ẹlẹ́sìngúdùgbù bus stop lọ́sẹ̀ ìbàdàn. lára àwọn tí ọlọ́run ló lò ní. prọfẹ̀tà adégbọlá pásítọ̀ tèmítọ́pẹ́ belò pásítọ̀ bámigbọ́lábọ̀ balábẹ̀ prọfẹ̀t fàgbèmí pásítọ̀ johnson ládélé ni district pastor bàbá wa ẹni tí ọlọ́run àlàyé ti fi àṣẹ àti agbára fún prọfẹ̀t mi ọ̀làgúdú zona superintendent pinzo yóò máa sọ̀rọ̀ ìgbédìde sínú ayé gbogbo wa àkòrí la pè ní dìde bí àkété rẹ kí o sì máa rìn ọjọ́ monday twenty nine of january títí dọjọ́ friday second of february twenty twenty four ló máa wáyé láago mẹ́wàá lẹ́ nínú gbẹ̀gẹ̀jọ wa ni o ọlọ́ṣẹ̀fọ̀ christ twenty twenty four ìgbẹ́nìde ire rẹ ti dé o. a ó pàdé lọ dídùn dídùn ní ìrántí olódodo èyí la fi rántí ọkọ rere bàbá wa Vincent Olúṣẹ́gun Adíẹ̀kọ́ DCP retired bàbá rere eléyìí tó pé ọdún mẹ́ta gẹ́rẹ́gẹ́ ní ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kínní tí ẹ fi ayé òṣì àti ẹ̀ṣẹ̀ yìí sílẹ̀ àlàfo tẹ́ ẹ filẹ̀ yóò ṣòro láti dì máa sùn láyà olùgbàlà títí ọjọ́ àjíǹde. ọmọ olúmúṣe àná kò rí burúkiti ọmọ olúmúṣe àjìná ọmọ olúwa mẹ́sàn-án lọ́jà ọmọ ọmọ láàmẹ́sàn àjàgàjìgì ọmọ ìjìrọ̀ ní ìrọ̀wọ̀ àjèjì mọ̀fọ́ wosò nírọ̀wọ̀ apẹ̀rẹ̀ rọ́fìmúrù ọmọ olówó ń joyè méjì ó ń jọba níjẹ̀bọ́dé ó tún jẹ́ tìdàgbù rẹ̀ tìdọ̀wá ọmọ odò ibẹ̀ òkè ibẹ̀ ọba múrìn ńlẹ̀ múmìtìtì ọmọ kí ìlàsógun kí ìdèlè sọgbọ̀n kí yọ̀yọ̀ sàwọ́ta ọmọ iléwòrán ṣòdù mẹ́sàn ọmọ agbára dáòbò ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọjàjà àgbà sùn rí o àyà tó fi sílẹ̀ àti àwọn ọmọ ọmọ ọmọ pẹ̀lú mọ̀lẹ́bí lápapọ̀ olóńṣe rẹ̀ ẹnjìnìà adéolú adéẹ̀kọ́ ló ń kéde fún gbogbo ẹbí. tún ti rọ́ọ̀kù kù kẹ̀kẹ́ juda mega praise twenty twenty four ó dé òní gangan ni. bàbá mo wá ṣọpẹ́ o mo tún wá yìnyín o. àpéjọpọ̀ kọrin yìí sí olúwa pẹ̀lú àwọn gbajúgbajà olórin ẹ̀mí kàǹkàǹkà àtàwọn adẹ́rìn pẹ̀kẹ́ ni stand up comedians nàìjíríà a tún máa tẹ́ pẹpẹ orin tìlù tíjó tẹ̀fẹ̀ tàwàdà látàrí ọjọ́ bíi dr yinka ayéfẹ́lẹ́ mon tó máa ń wáyé lọ́dọọdún gbogbo ìgboro ti rú òkùnkùn kẹ̀kẹ́ òní lọ́jọ́ pé juda mega press twenty twenty four ẹ wá gbọ́ o nítorí òbítíbitì ọ̀pọ̀ èrò tájọ́ máa ń ṣe káyọ̀ lè gbà wá dáadáa lọ́dún yìí níbi tó tẹ́jú dáadáa orí pápá ìṣeré mímbo liberty stadium òkè ìbàdàn ló ti máa wáyé o òní ni aṣálẹ̀ wednesday january thirty one ọdún yìí bẹ̀rẹ̀ látago mẹ́fà ìrọ̀lẹ́ dago mẹ́fà ìdájí ọjọ́ kejì àwọn olórin ẹ̀mí tó ń bọ̀ lọ́dún yìí ni mike abdul mama bọ́lá rẹ̀ evangelist adenakun ayẹwa bísí aláwìyé àlùkò làolúgbẹ̀njọ́ bukola akíade sẹ̀wẹ̀lẹ̀ jésù ìlàjà akitunjẹ ọlọ́run sọ bẹ́ẹ̀ sade taiwo babatunmise láwe tẹríba torise ẹsẹ̀ ìgbẹ́kẹ̀lé mọ́sẹ̀ adéwà adégbòdù twins bùnmi akínàánú mi jẹ́ ojú mi adéyínká aláṣeyọrí káyọ̀dé òye wọlé elizabeth adùkẹ́ gold ṣẹ́gun adéwọlé kòkòrò ọ̀rọ̀ kẹ̀ǹgà jídára ìdòwú fad fáfúre taiwo tọ́pẹ́ ọ̀nàjẹ̀ǹgbèsì olúwa ló ní bísí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú àwọn adẹ́rìn pẹ̀kẹ́ níbi kenny black àti wòlíì àgbà àwọn ìránṣẹ́ ọlọ́run tó máa wà ń bẹ̀ ni prophet dr ezekiel ọ̀nàdèjì prophet pfọwà prophet taiwo òjò prophet ṣèyí bákàrè àtọ́lùgbàlejò reverend edward alabi tó fi mọ́ gbogbo olóko olóko ọ̀tọ̀ òkúlù jàǹkànjàǹkàn tó ń bọ̀ dr ọláyínká joel ayéfẹ́lẹ́ mon lólùgbàlejò àgbà judah mega praise man loaded lọ́dọọdún ní ẹgbàá bẹ́ẹ̀ wednesday January thirty one àṣálẹ́ òní gangan ni lórí pápá ìṣeré mímbo Liberty Stadium òkè àdó Ìbàdàn ọ̀fẹ́ ni kò sí owó ìwọlé judah mega praise twenty twenty four bá a bá ṣe ń kọrin yìí sí olúwa láṣálẹ́ bẹ́ẹ̀ ni fèrèsé ọ̀hún á máa ṣí gbogbo ìgboro ti rú òkùnkùn kẹ̀kẹ́ òní lọ́jọ́ pé judah mega praise twenty twenty four àṣálẹ́ òní gangan ni ire gbogbo tó wà nínú ọdún yìí máa tẹ̀ wá lọ́wọ́ lórúkọ Jésù àmì o. gbàgbé gbogbo ẹ̀ o. ní prayer city ẹlẹ́nu ṣoṣo ní ọlọ́run olúfẹ́mi òní yóò ti máa tú àṣírí ogun gbogbo. ẹ̀yin àfàdúrà gbàrẹ́gbà yanu ó yẹ ní CAC mú ní prayer city nínú night of covenant and anointing service. ọ̀run máa àti ìfàmì òróró yàn. ìpè ọlọ́run lórí ìwòlé olúfàmì òní ṣe kó fẹ́ fi iná tú àṣírí ogun gbogbo. fire for manifestation. iná fún ìfihàn. gbogbo ìlérí ọjọ́ tó pẹ́ ló máa wá sí ìmúṣẹ o. nígbà tí àmì ọlọ́run bá ń fi máa jẹ̀mú ẹ̀. pẹ̀lú ìfàmì òróró yẹn já àjàgà. lọ́run oníkùjìkù èèyàn. tí àwọn eré ọjọ́ tó pẹ́ sí ń farahàn lójú ẹsẹ̀. nípasẹ̀ bí olólórí ọ̀pọ̀ ọ̀rọ̀ ṣiṣẹ́. ìlà ìjà kótódé ọlọ́run sọ́bí àmàlẹ́wájú orin ẹ̀mí. wọlé olúfẹ́mi òní yóò máa súre. lórúkọ jésù ìyanu á máa ṣẹlẹ̀. lọ́jọ́ wednesday thirty first january látàgọ́ mọ́kànlá alẹ́ gbogbo ẹ̀ ní CAC mọ́tẹ́ntọ́ prayer city ẹlẹ́nu sọ́sọ́ tó wà ní náírà tí lẹ́tọ́ tó ń bàdàn bẹ́ẹ̀ ni ọkọ̀ ọ̀fẹ́ máa wà CAC mọ́tẹ́ntọ́ tó wà ní NTC compound leaf road ń bàdàn ọ̀rọ̀ ẹ̀rí ìṣàgbára tí ọlọ́run máa ṣe ìwọ ló máa sọ jájọ́ gbàdúrà. gbẹ̀gbẹ̀ nǹkan rí ni látọ̀run wá ìbàdàn gbàlejò ọ̀pọ̀ èèyàn àtúnibàrà nílé iṣẹ́ tuntun tá a kó jáde nílùú ìbàdàn fìjàbí akíade building complex lọ́jọ́ kìíní oṣù kejì ọdún twenty twenty four fìjàbí electronics phase two kékun ilé kó gbọ́ kó sọ fún toko kí gbogbo oníbàárà fìjàbí electronics àti ẹ̀yin tẹ̀ ń fẹ́ ọ̀rẹ́ mi nú olóyè fìjàbí akíade olórí ọmọ ọba kílẹ̀ ìjẹ̀bú wàsíù àyìndé k one the ultimate òun gangan ní òsínlẹ̀ ìtajà fìjàbí electronics tuntun. fìjàbí wá fi iṣẹ́ ìran mi o gbogbo ẹ̀yin oníbàárà oríṣiríṣi ohun èlò ilé tí ò sí lọ́pọ̀ bòmíì òun lẹ́ni rà ń bẹ́ o ìpàdé dùdùgbẹ́ ń bàdàn fìjàbí house onírèké road dùgbẹ́ ìbàdàn lọ́jọ́ kínní oṣù kejì ọjọ́ tá a sí ilé ìtajà fìjàbí sẹ́nẹ́tọ̀ sàràfàdín àlí sẹ́nẹ́tọ̀ fọlárìn lálejò pàtàkì bàbá ṣe ń sin bẹ́ẹ̀ lámọ̀ tajà olóyè àgbà sórí zero eight zero two three two eight one two zero four bàbá ti ń kí fìjàbí kú oríire ká máa kí ọ̀rẹ́ tá bá mulẹ̀ tí ọ̀dà ni k one d ultimate náà kú oríire. oríire kọ̀rẹ́ mi èmi gangan lóríire kan ajá balẹ̀. ajá ajá balẹ̀ ìròyìn adé gẹ́gẹ́ bá a ṣe dé ìkan lójú mi lọ bẹ̀ ọ̀rọ̀ kí ntí ọba jẹmọ́rọ̀ owó hmm. àwa ìfi ṣe é. bẹ́ẹ̀ni ìwọ akọ̀rọ̀ akẹyìn sọ̀rọ̀ tí ò lówó nú. ìwọ akọjú síbi tí gbèsè bá wà. irọ́ o àìríjẹ́ ètò. Ah, ìkí àwa ni owó ló lè ṣe. ọ̀fẹ́ sọ yóò dé bú. irọ́ ó kì ẹ́ mo fi kì ẹ́ kí ah. n létí ni. Ah, alright o ajẹjẹ ní ọlọmọjẹ ní Ọlọ́run o. owó máa ra yá ayé má jẹ́ yà sọ́dọ̀ mi o bẹ́ẹ̀ni káyé ó má jẹ yà sọ́dọ̀ mi kí n sì gbà mú. ẹ jẹ́ ká lọ hmm. sínú ìwé ìròyìn ti the nation láàárọ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ síbẹ̀ Tinubu sọ yìí pé ah, ó wá tó gẹ́ báyìí o gbogbo awuyewuye minimum wage minimum wage hmm. ẹ jẹ́ ká parí ọ̀rọ̀ mu lẹ́ẹ̀kan ṣoṣo hmm, láìpẹ́ yìí owó márayá yes ààrẹ Bọ́lá Tinubu lánàá ńlọ́pàṣẹ fún àwọn ikọ̀ ẹlẹ́ni mẹ́rin mẹ́tàdínlógójì ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́tàdínlógójì tí wọ́n ní kí wọ́n lọ rèé jókòó kí wọ́n wá àbá kí wọ́n dábàá fún ìjọba lórí owó oṣù tí yọ̀ọ̀bà kéré jùlọ táwọn òṣìṣẹ́ ọba tí wọ́n mọ̀ gbà kó sì gbọ́dọ̀ pẹ́ tẹ́ gbọ́dọ̀ jábọ̀ fún mi bí Tinubu ṣe pa ní àṣẹ náà wọ́n ní ikọ̀ ẹlẹ́ga mẹ́ta tripartite national minimum wage committee náà ni wọ́n fi lọ́lẹ̀ ní àná ní Àbújá ààrẹ ló sì fi lọ́lẹ̀ àwọn gómìnà wọn kan sára sí ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ yìí tí wọ́n sì sọ pé eléyìí kò ní í yẹ̀ lọ́tẹ̀ yìí ìgbìmọ̀ náà ní gbọ́ pé gómìnà mẹ́fà ọmọ ẹnu wọn àwọn mínísítà kan bẹ́ẹ̀mẹ̀ àwọn tí wọ́n sojú ẹ̀ka àwọn òṣìṣẹ́ ọba àti àwọn èèyàn tó wà ní ẹ̀ka ti aládàáni wọ́n bẹ nínú ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́tàdínlógójì yìí àwọn gómìnà tó wà ń bẹ bẹ́ẹ̀ láti rí Mohammed Bago ti ìpínlẹ̀ Niger tí ó sojú àárín gbùngbùn àríwá Bala Mohammed Bauchi ló ń sojú ìlà oòrùn àríwá Diko ti ìpínlẹ̀ Katsina ó sojú ti ìwọ̀ oòrùn àríwá Charles Soludo ní ìpínlẹ̀ Anambra ó sojú ti ìlà oòrùn gúúsù Adémọ́lá Adélékè ìpínlẹ̀ Ọ̀ṣun ó sojú ti ìwọ̀ oòrùn gúúsù àti Òtúbàsì ti Cross River tó ń sojú àwọn tẹ́ wá láti gúúsù gúúsù lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn tó kù láti rí àwọn bíi mínísítà eh, bíi Wálé Ẹ̀dùn Àtíkù eh, Bàgúdù olórí àwọn òṣìṣọba lórílẹ̀‐èdè Nàìjíríà dókítà yẹmi ẹ̀sán àti nkeruka onyeje ọ̀chà mínísítà fún ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ àti ìgbanisíṣẹ́ ààrẹ tinubu lẹ́ni tí a gbọ́ pé igbákejì rẹ̀ kashim shettima ni ó sojú fún ààrẹ tó sì ṣe ìfilọ́lẹ̀ ọ̀hún lánàá ó fún bukka goni èyí tí ó ṣe alága fún àwọn ìgbìmọ̀ ọ̀hún wípé gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ bá sọ ẹ fẹ́ nu ẹ̀ jóná kíá láì ní fi falẹ̀ bíi tí wò kí ọmọ àṣẹ tí mo gbà látọ̀dọ̀ ààrẹ Bọ́lá Tinubu nù ọ́ ó ní láti wá rí wípé kínní ọ̀kárí gbogbo ẹ̀ka ti ìjọba ààrẹ Bọ́lá Tinubu sọ fún àwọn ìgbìmọ̀ ọ̀hún pé ẹ ń láti ro gbogbo ẹjọ́ síra wọn ni o kì í ṣe pé táwa àti bẹnu fowó oṣù yìí táwọn kan máa pé orí àwọn ògbé àyà àwọn ọ̀gbà rárá o ẹ ro gbogbo ohun tí ọ̀bá ní jẹ́ kórí àwọn kan ó gbé kẹ́ ẹ wá jọ sọ́tún ẹ jọ sósì tá a bá ti ní ọ́yá báyìí a gbọ́dọ̀ rí dájú pé à ń san owó yìí ni ìròyìn ń gùn kúò látọjú ìwé kejì ó tún lọ síbòmíì àmọ́ kókó orí ẹ̀ lèmi mú fún yín hmm. ààrẹ bọ́lá tìǹbù ti pàṣẹ wípé gbogbo awuyewuye lórí ọ̀rọ̀ owó oṣù tó kéré jùlọ ó gbọ́dọ̀ jẹ́rọ̀dù lọ́mú mi láìpẹ́ ọjọ́. tọ ọ̀rọ̀ ẹgbẹ́ labour party agbo òṣèlú mo ti fẹ́ bẹ̀rẹ̀ ìròyìn o ọ̀rọ̀ ẹgbẹ́ labour party àbúrò ni wọn ò búure fún àwọn látìgbà tá a ti parí ètò ìdìbò 2023 ìdúnkokò mọ́ni ìdúnmọ̀húrú mọ̀húrú lọ́tún ìdúnkokò ló sì ni èèwọ̀ wọ́n ní àmọ́ ní ìpínlẹ̀ Edo tí ètò òdìbò gómìnà ti wáyé àwọn ní ẹgbẹ́ òṣèlú táyé ń fẹ́ tiẹ̀ alright ẹ jẹ́ àmọ́ báyìí alága gbogbogbò ẹgbẹ́ òṣèlú Labour Julius Abure òun náà ló ti sọ̀rọ̀ sígboro wípé ní àsìkò yìí ètò ààbò òun ó ní kò dé o torí pé ọ̀pọ̀ àwọn kan tí wọ́n ń bẹ̀rù òun tí ara sì ń kan ní agbo òṣèlú ni wọ́n ń wá bí okùn ẹ̀mí òun bí ó ṣe jápàtì ọlọ́run ò sì ní í fún wọn ṣe. ó ní àwọn àgbààgbà ẹgbẹ́ labour gan ọ̀rọ̀ yìí ọ̀yọ́ wọn sílẹ̀ torí pé ìhàlẹ̀ lọ́tún ìhàlẹ̀ lọ́sì látìgbà tá a ti parí ètò ìdìbò 2023 ní àhàlẹ̀ mọ́ wọn o dàsìkò tá a wà yìí àbúrè òun náà ló yọjú ọ̀rọ̀ yìí síta láòkò tó ń dá àwọn kan ìbéèrè tó níròyìn ń bí lábújá olú ìlú ilẹ̀ wa ní àná nígbà tí wọ́n sọ̀rọ̀ débi òṣèlú lọ́tẹnubọ̀rọ̀ pé abẹ́rẹ́ bá a bá bí mi ìmọ̀ sọ ó ní ìmọ̀ fi ni pa ìhalẹ̀mọ́ ni ìwà kánámọ́ ni ní gògóńgò láti ìgbà yìí wá làwọn ń fojú wí náà lẹ́yìn ìgbà tí a ti parí ètò ìdìbò di àsìkò yìí gan tí ètò ìṣèjọba ti bẹ̀rẹ̀ àwọn ará bí tí mọ halẹ̀ mọ́ ni wọn ò jáwọ́ lọ́rọ̀ àwọn o àmọ́ kí làwọn ṣe fún àwọn èèyàn wọ̀nyí ó ní àmọ́ ju gbogbo bẹ́ẹ̀ lábẹ́ àkóso bí tí wù kórí bí tí wù ọmọ ẹ̀rù ò ní bá àwọn o torí pé ẹgbẹ́ òṣèlú labour nílẹ̀ yìí ó dúró digbí gẹ́gẹ́ bí ìrètí ògo fún ọmọ orílẹ̀-èdè nàìjíríà abúrè ní lọ́gánṣẹ́ tá a parí ètò ìdìbò 2023 ẹgbẹ́ yìí èmi gẹ́gẹ́ bí alága gbogbogbò àtàwọn àgbààgbà ẹgbẹ́ òun náà láti ń dojúkọ ọ̀kan ọ̀jọ̀kan ìpèníjà e kódà lọ́pọ̀ gbà wọ́n halẹ̀ mọ́ ẹ̀mí wa ìyẹn ẹ̀mí àwọn o àti pé oríṣiríṣi ẹ̀sùn tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ bí irọ́ bí ọ̀rọ̀ ọ̀rọ̀ bí irọ́ ni wọ́n fi ń kọ́ àwọn lọ́rùn láṣà àti fabánà àwọn ya ní ìgboro ayé àmọ́ Ọlọ́run kò ní í fún wọn ṣiṣẹ́ ó ní àbẹ́ẹ̀rí a sì mọ àwọn èèyàn tí ń ṣagbátẹrù àwọn kátìkàtì yànmọ̀yànmọ́ tí wọ́n fi ń rí àwọn láàyè àwọn tínú wọn ò dùn sẹ́gbẹ́ àbáwọn tí wọn ò fún láǹfààní láti sẹ́gbẹ́ di rádaràda àwọn náà wà ń di gbogbo kòkò kẹ̀kẹ́ kẹ̀kẹ́ kòkó báwọn ó ṣe ṣubú tọ́lọ́run ò sì tún ń fún wọn ṣiṣẹ́ ó ní ẹ̀ wo ajàfẹ́tọ̀ àtàjàfẹ́tọ̀ ọmọnìyàn ní àwa a sì mọ̀ pé ẹni tí ó ṣòwò àlè ó lẹ́ ni ẹni tí ó bá jàfẹ́tọ̀ ìlú gbọ́dọ̀ dúró kakaraka bẹ́ẹ̀ ni kí ó fẹsẹ̀ múlẹ̀ ń náà sì ń ṣe ni struggle eléyìí struggle ìgbìyànjú láti fún wa ní Nàìjíríà tuntun struggle for a new Nigeria ni a sì mọ̀ pé ọ wà challenging English a sì ní kò lójú òpó gbogbo ìpèníjà yìí tá a fìjọ débi ògo ńgbà oníròyìn wa bí nílé ìjọba wípé ńgbà oníròyìn bí ní Àbújá wípé ẹ̀yin àbúrè bó o wá ní ètò ìdìbò ìpínlẹ̀ Èdó tí wọ́n ń kànlẹ̀kùn gbọ̀ngbọ̀n ìbò gómìnà tí wọ́n fẹ́ dì ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí àbúrè ní àà ire lọ́bàdé àdúró digbí ni tó fi jẹ́ pé lágbára lọ́wọ́ elédùà àti ìrọmọ náà tí ọjọ́ ṣe kò sí ẹgbẹ́ òṣèlú náà ní ìpínlẹ̀ Edo tó lè sọ pé bóun ni ti àwọn ṣe jẹ́ àwọn ọjọ́ fà á lágbo òṣèlú ni orí àwa wà níbẹ̀ ìlú ń fẹ́mi lóyè làwa ayé ń ṣe tiwa ló kọ́ wa ẹ lọ yẹ̀ wò bẹ́ẹ̀ lẹ́ẹ̀bà nípínlẹ̀ Edo tà ń sọ yìí o ìbò gómìnà tí ń bọ̀ dídùn lọ́sàn-án ó so ìròyìn yẹn pé okay now LP seventy five ojú ìwé kejì ìwé ìròyìn Vanguard fún tòórọ̀ òní alright ẹ jẹ́ ká tún so agbo òṣèlú ni eléyìí mo lè jẹ́ pé ntọ́jọ́ ó jáde inú òwe ìròyìn ní àná òde yìí iléeṣẹ́ ààrẹ wọn ti fèsì fún Alhaji Atiku Abubakar wípé ó sì ń fi ọ̀rọ̀ òṣèlú orílẹ̀ Nàìjíríà ọ̀rọ̀ tó kan Nàìjíríà gbọ̀ngbọ̀ngbọ̀n ṣe àwẹ́ wà ó mà ṣe o inú òwe ìròyìn ti The Nation ni wọ́n kọ sí o iléeṣẹ́ ààrẹ wọn ti fèsì lánàá òde ni ni wọ́n bá tún kúrú sí ẹnu ẹni tí ti ṣe igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà wípé ó sọ pé ààrẹ bọ́lá tinubu wípé kò tiẹ̀ rọ́rọ̀ nàìjíríà rò pẹ̀lú bí ètò ààbò bó ṣe ń fìdàn mọ́ nàìjíríà lọ́wọ́ báyìí abaka lẹ́ni tí ó díje fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp nínú ìbò ọdún tí ó kọjá lọ iná ló sọ fún tinubu pé bọ́rùn bá wọ̀ kọ́yẹ̀ bá kúrò lórí ipò nínú fọ́nrán kan èyí tí àtìkù jù síta lórí ayélujára wọ́n sọ pé ńṣe ni tinubu ló fi ọwọ́ ẹ̀rẹ̀ tẹ́ntẹ́ ló fi mú ọ̀rọ̀ nàìjíríà èyí tó ti bọ́ sínú alagbalúgbú omi tí ń gbé nàìjíríà lọ nítorí àìṣètò ààbò ó ní èyí ti jẹ́ o ẹni tá a kó àkóso nàìjíríà lé lọ́wọ́ tó wá ní òun tẹkọ̀ létí o ó lọ sí orílẹ̀-èdè ibì kan fún àbẹ̀wò tara tòun o private visit tí wọ́n sì ń pa àwọn èèyàn tán lọ lórílẹ̀‐èdè nàìjíríà pàápàá alábíàmọ kan tí wọ́n gbé sígbèkùn àti ìyá arúgbó kan kàngẹ́kàngẹ́ làbújá àti àwọn kan tí wọ́n kó àwọn mọ̀lẹ́bí wọn pamọ́ sọ́dọ̀ àwọn ajínigbé tí wọ́n sì sọ pé bí wọn bá rí mílíọ̀nù lọ́nà àádọ́rùn-ún ninety million naira àwọn ò ní tú wọn sílẹ̀ káti ẹ̀tọ́ agbẹ́yìn tì sẹ́gbẹ̀ẹ́ kan wọ́n ní ti àwọn ọba àlàyé méjì tí wọ́n gbẹ̀mí wọn ní fọnáfọ́nṣu ní ìpínlẹ̀ èkìtì èyí ti jẹ tó bá jẹ́ pé bàtà tí èmi lọ́kàn tó tẹsẹ̀ bọ̀ yìí tó bá fẹ́ mọ ta lẹ́sẹ̀ pọ̀ jù nàìjíríà tún ráyè látúntún fi kì í gbélé mi sórí àga ìṣàkóso torí eléyìí o a sọ fún un kọ́yẹ̀bá kò níbẹ̀ bàtà ń ti ń fún un lẹ́sẹ̀ nù ó ọba ṣe ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ó jókòó ni kákẹ́lẹ̀kùn láàárọ̀ kábà kákẹ́lẹ̀kùn lọ́sàn kábà kákẹ́lẹ̀kùn lọ́wọ́ alẹ́ kó sì wà níbẹ̀ ni o ṣùgbọ́n <laughs> nígbà tí iléeṣẹ́ ààrẹ tí ó fèsì fún ọ̀rọ̀ tó jáde látẹnu alhaji atiku abakar ah wọ́n kúkú kàn ní kò láwùjẹ ni látẹnu bayo onanuga tọgbẹnusọ fún ààrẹ bọ́lá tinubu wọ́n ní báwo lèèyàn ṣe máa gọ lẹ́yìn ìka kan bí alhaji atiku abubakar báyìí tó sì mọ bí nǹkan ṣe ń lọ pé tinubu ò fọ̀rọ̀ nàìjíríà lẹ́gbọ̀ àti wípé ọ̀rọ̀ nàìjíríà ó mú lómi ju nǹkan míì lọ alhaji atiku abubakar ètò fi fọ́nrán kan síta tó sọ pé tinubu ó fi ọ̀rọ̀ nàìjíríà ó fi ń ṣe àwẹ̀wà wọ́n ní ìbámu òwe bẹ́ẹ̀ tó bá jẹ́ wípé à ọ̀rọ̀ yìí ó yé e dáadáa ni wọ́n ní lẹ́yìn ìgbà tí ó ti sọ̀rọ̀ kan tẹ́lẹ̀ níjó ní wípé ọ̀rọ̀ tẹ́lẹ̀ NPC ti Bọ́lá Tinubu tó tún fẹ́ ṣe irú ẹ̀ báṣubàṣu wọ́n ní kò yẹ kí irú èèyàn ọmọ bóde hmm. látẹnu ẹni tó sọ pé òun náà fẹ́ tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní àgbàlagbà ìyáyo kí lọ́ọ́ bá ìwá hmm. wọ́n ní àwọn fẹ́ nígbàgbọ́ pé ṣé kìí ṣe pé ìrànràn ìfẹ̀yìn ìjànlẹ̀ tí Àtíkù fẹ́yìn jẹlẹ̀ nínú ìbò ni ò tí ì dá lójú Alhaji Àtíkù Abubakar wọn kọ́ tọ́pọ̀ tá a bá tó ń pípa tá à ń fẹ́ náà sí ni hmm. ẹ̀já kàdíẹ̀ kámẹ́nukú mẹ́. pọ́ìntì kan tiẹ̀ jáde ńbẹ̀ tí wọ́n bá pe chief tourist eh, eh, chief eh, tourist in chief tourist in chief ok ṣé tourist pé onírìn àjò afẹ́ àgbà nílẹ̀ yìí ok ok ìkànjẹ ok alright ẹ jẹ́ kí n fàsìkò yìí kí n tún fi rán yín létí pé àyájọ́ juda ti ọdún ní léyìí tí ìmọ̀ jẹ́ ìta fi ń sọrí ọjọ́ bíi Yínká Ayéfẹ́lẹ́ ní gbogbo ọdọọdún nírú àyájọ́ òní náà ní máa bọ́ sí thirty first ní gbogbo January ẹ mọ̀ pé February first eh, náà ni ọjọ́ bíi Yínká tí í ṣe ọ̀la láti jẹ́ kí ìtura kí ìrọ̀rùn kí ó dé bá àwọn èèyàn tó fẹ́ wá bẹ́ẹ̀ ni ara ọ̀tọ̀ lílé mm. ìbádé mm. free bus bọ́ọ̀sì ọ̀fẹ́ láàrin aago márùn-ún ìrọ̀lẹ́ òní sí méje àṣálẹ́ five pm and seven pm omi tuntun bọ́ọ̀sì bẹ́ẹ̀ ni yóò máa padà wá yóò máa padà kò sọ̀rọ̀ mọ́ o hmm. Hmm. láti Ìwó road láti ọjọ́ bíi tọ́kọ̀ ti mọ kó àwọn èèyàn wá nù o láti Ìwó road láti ọjọ́ láti UI láti Mọ́kọ́lá máa lọ sí Liberty Stadium tààràtà ni wọ́n máa já yín lè ṣe tọ́ ẹ̀yìn omi tuntun boss Ọ̀yọ́ state ẹ ṣé o àdúpẹ́ o fún àtìlẹ́yìn tọ́gbọ̀ngbọ́n eléyìí tẹ́ ṣe fún ètò yìí ojú òní tì wá alright ẹyin ṣé mo lè kọ̀ntínú báyìí. o kọ̀ntínú ara àròyìn náà ní tọ́ka. ok ṣé ìròyìn náà. ara àròyìn ni ìròyìn ti wá nù. ọlọ́mọdé èèyàn sọ́rí olórí kẹtàwòdì ó gbé tiẹ̀ lọ. àwo ni kéèyàn sọ́rí olórí <laughs> eh. káwòdì wá fi tẹni ṣe máa jẹ́ alright ẹ jẹ́ à síbi ìròyìn eléyìí tí ń bẹ lójú ìwé kejì Vanguard o ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ nílẹ̀ wa Nàìjíríà National Association of Nigerian Students NANS ni wọ́n ti korojú sí bí wọ́n ṣe ń yabo àwọn akẹ́kọ̀ọ́ Nàìjíríà kan ní orílẹ̀-èdè Íjíbítì tí àwọn ọlọ́pàá ilẹ̀ Íjíbítì tí wọ́n sì ṣe wọ́n yànkanyànkan ẹ mọ́ sì gbàgbé Bọ́ládé bíbélì kọ síbi kan pé the egyptians you seen before you will see them no more àwọn ará ọmọ nàìjíríà ti ń kẹ́kọ̀ọ́ ní jìbìtì sì ń rí àwọn ará jìbìtì o ọlọ́run kò ṣàánú ẹni ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ nans àwọn náà ni wọ́n fojú láì fi wo ìṣeni níṣe ìyà àti mímọ̀ ṣeni yànkànyànkàn bọ́sẹ̀ ṣe é sojú. So tí ó jẹ́ ọwọ́ líle tí iléeṣẹ́ ọlọ́pàá àtàwọn askari ilẹ̀ íjíbítì tí wọ́n fi mú àwọn akẹ́kọ̀ọ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà kódà wọ́n ní wọ́n ń sa àwọn kan nínú akẹ́kọ̀ọ́ ọmọ nàìjíríà tọ́lọ̀ rèé kẹ́kọ̀ọ́ lọ wọ́n ń sa àwọn kan ní wọ́n jù wọ́n sí galagolo níkọ̀ọ̀kan èjèèjì àtẹ̀jáde látọ̀dọ̀ national president comrade Lucky Inonefe Emonefe òun náà ló kọwọ́ bọ àtẹ̀jáde tó sì jù sí ìta ó ní kí ìjọba àpapọ̀ nàìjíríà ó tẹsẹ̀ kí wọ́n tètè fi ọ̀rọ̀ síta sọ́dọ̀ ìjọba ní orílẹ̀-èdè íjíbítì pé kí wọ́n yé ṣe àwọn ọmọ nàìjíríà tí ń kẹ́kọ̀ọ́ ńbẹ̀ bíi pé wọn ò ráyé wà kí wọ́n sì mójútó àwọn akẹ́kọ̀ọ́ ọmọ nàìjíríà tí ń bẹ ní íjíbítì àwọn tí wọ́n sì jù sí àtìmọ́lé lọ́nà ẹ̀lẹ́tọ̀ọ́ kí wọ́n gbà wọ́n bóde ńbẹ̀ ìròyìn yẹn níwò yáó nínú gálágolo ojú ìwé kejì ìwé ìròyìn Vanguard fún tòórọ́ òní alright nínú ìròyìn míì èyí tí ọ̀yẹ̀kẹ́ gbọ́ ẹni tí í ṣe alága fún àjọ tí ń bójútó ọ̀rọ̀ iléeṣẹ́ ọlọ́pàá chairman police service commission dr solomon arase tó náà ti kọ́kọ́ jẹ́ ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè nàìjíríà ó ní àwọn èèyàn tí ọpọlọ wọn pé dáadáa torí wọn sọjí òun náà ni wọn mọ gbà báyìí sẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá ọ̀ tí wọ́n sì mọ ní àjọṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú àwọn aráàlú ó sọ ọ̀rọ̀ yìí níbi tí wọ́n ti ń ṣe àyẹ̀wò fún àwọn tí wọ́n fẹ́ wọnú iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n di kòlókùn wọn ni etí àyẹ̀wò wọn parí lónìí Arásèní sọ̀rọ̀ lánàá làbújá nígbà tó lọ rèé wo ṣàbẹ̀wò sí ẹni tí ṣe akọ̀wé àgbà fún àjọ jambu ọ̀jọ̀gbọ́n Ishaq Olóyèdè àti àwọn ikọ̀ rẹ̀ ọ̀gá àgbà tẹ́lẹ̀ fún iléeṣẹ́ ọlọ́pàá yìí Solomon Arase ni ló sọ̀rọ̀ wípé ó yẹ kí wọ́n ṣe àyẹ̀wò dáadáa fún ẹnikẹ́ni léè tó bá fẹ́ bọ́ sí iléeṣẹ́ ọlọ́pàá yàtọ̀ sí kó ní ìwé ẹ̀rí tó dáa àràsè la gbọ́ pé àwọn tó jẹ́ lọ́gàá lọ́gàá ní àjọ yìí àjọ police service commission náà ni wọ́n tẹ̀lé lọ síbi ìpàdé ọ̀hún ó ṣe àlàyé ọ̀ wípé òun darapọ̀ mọ́ iléeṣẹ́ ọlọ́pàá nígbà bíi ọdún méjì lé ní ogójì sẹ́yìn báyìí tóun sì mọ̀ pé ọ̀nà tí wọ́n ń gbà tí wọ́n fi gba àwọn ń gbà náà bọ̀ láyọ̀ wá wọ̀ ni ọ̀ hmm. alága fún àjọ yìí Solomon Arase ó sọ fún ẹni tí í ṣe akọ̀wé àgbà fún jambo wípé ó yẹ kí nǹkan ó yí padà lọ́nà tí wọ́n ń gbà tí wọ́n fi ń gba àwọn èèyàn sí ẹnu iléeṣẹ́ ọlọ́pàá kò gbọ́dọ̀ rí bí ṣe ń rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí ó tún tẹ̀síwájú ó ní tá a bá lè rí bí ìdajì àwọn èèyàn léè tí ọ̀rọ̀ wọn tó gbé wọn dáadáa láti gbà síbẹ̀ ó kò ní kákàngbà rọ̀tìrọ̀tì sínú iṣẹ́ ọlọ́pàá ó ní àwọn tí ọpọlọ wọn dúró dáadáa tó dúró déédéé tí èsè pé ẹsẹ̀ mọ̀sán bákan àbí bámi tó sì láyà tó gbójú gbóyà lẹ́ni tó sì mọ̀ bá a ti bá aráàlú jọ ṣe ọ̀rọ̀ àjọsọpọ̀ tí ò ní sí wàhálà kankan lọ́yẹ̀ ká mọ̀ kó sẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá mọ́ńbé ní ìròyìn òun. abọ́ládé bọ́n wá sórí bó ṣe ń ka ìròyìn yìí à ń lọ sójú ọjà o fẹ́mi orò ọwọ́ rẹ̀ àmúlélẹ́ o ẹ̀mí ẹ̀ mo sì wọnú bí iṣẹ́ bóyá kí n pe imagination. wọnú ẹ̀mí lọ. bẹ́ẹ̀ ni pé ah irú àmọ̀ràn tẹ́ni gbé lẹ̀ bó bá jẹ́ mi láàrin orílẹ̀-èdè nàìjíríà ni sórí àwọn surprise visits àwọn àbẹ̀wò tá a sọ fún ni tẹ́lẹ̀ àtó wá hmm. yín sì máa ṣe sáwọn ibì kan. àbẹ̀wò òjijì àbẹ̀wò òjijì o ṣeun hmm. fàpẹẹrẹ irú police academy ní ìsìn hmm. ìní sọ fún IG àbí kinní kan command àbí commandant ibẹ̀ pé mo fẹ́ wá o nǹkan yọjú sí police academy kan eh, mo fẹ́ wo ipò tí ọ wà hmm. ipò táyìíká wà ipò tí wẹ́fíà wà hmm. mo fẹ́ wo bí wọ́n ṣe ń tírẹ́ẹ̀nì. ẹnìkan ló sọ nǹkan fún mi ó já mi láyà pé ẹni tí wọ́n bá fẹ́ gbà sẹ́nu iléeṣẹ́ hmm, ológun mhm. tàbí iléeṣẹ́ ọlọ́pàá tó bá ṣàjọmọ́ àwọn tó jẹ́ agbófinró wọ́n ní wọ́n ó di oúntàn gbẹ nínú yà de pé ńgbọ̀ bá bóde yóò ti fẹ́ di gbòlúgbò <laughs> ńgbọ̀ sọ mo ní àkọ̀jẹ̀jẹ̀ bẹ́ẹ̀. ayé ò ṣe bẹ́ẹ̀ mọ́ láwọn ilẹ̀ ọ̀làjú. Ah, nígbà kan wọ́n gbé fọ́nrán kan káàkiri o <laughs> tí a ṣe ìrẹsì sínú kíní jikoto tí a fi mọ dáná tí a wà ń dùn tí a ń bú ká balabala. tí a sára tírénì náà nìyẹn. èmi rò para tírénì náà ni. ẹ ó lè jára tírénì sọmọ pé alágbára yín jẹun ìta ó lè jára tírénì pé bẹ́ẹ̀ bá há sínú gbòmbi tí ẹ ti lọ gbójú àgàn kó àwọn karambà ní ọ̀daràn tí ò bá sóúnjẹ tẹ́ ẹ̀ ráàyè wá gbòòrò ń bá sáàrì lẹ́mọ̀n jẹ́ èmi kà zoom ni o bọ́kàn mm. hàn so mm. irú visit tí mo wá sọ àbẹ̀wò jíjẹun mo tún lè ṣe bí má jẹ́ ààrẹ nǹkan lọ sí báràkì iléeṣẹ́ ọlọ́pàá kan bóyá nǹkan nílùú kan nǹkan mọ sample rẹ̀ randomly nǹkan mo fẹ́ wo bí báràkì wọn ṣe rí mo fẹ́ wo gbèsè ayé tí ọlọ́pàá gan ń gbé. Ah bẹ́ẹ̀ ni ah, irú torí ẹ sọ báríkì mọ njọ tá àyè bá gbà wá njọ àyè bá gbà wá a sọ nípa báríkì ọlọ́pàá police barracks. ohun ojú wa rí ẹnu wa ò lè sọ ní ah. báríkì iléeṣẹ́ ọlọ́pàá ibi táwọn ah. ọlọ́pàá ń gbé òun ojú wa rí ẹnu wa kò lè ròyìn. ẹ̀gbọ́n sọ pé àwọn ọlọ́pàá orílẹ̀-èdè wa nàìjíríà ní ẹ̀ ń gbénu báríkì tí wọ́n ti kọ́ láti ayé Louis Edet. bí wọ́n bá wá dé gbòròbó ni wọ́n ṣe ní ìranjú mọ́. kò sọ náà rẹ̀. kò sọ náà rẹ̀. wọ́n kanra eyín ò sọ pé kẹ́ ẹ bọ́ fi kára o àmọ́ ọlọ́run kò ṣàánú torí ń gbà míì iṣẹ́ ìgbọ̀nsẹ̀ làwọn nǹkan yìí ah! tí ò ṣeé fi rán mọ ẹni ńgbà míì má gbàgbé o wípé eh, bí ààrẹ bá pe IG alpha ṣé iléeṣẹ́ ọlọ́pàá sì wà òkè ṣé yóò ní kó wọ òkè ni ó ní yes sir ah. under my eh, ah. administration everything is still in control ńgbà míì tá IG bá pe commissioner kọmíṣánná nípínlẹ̀ tó wà ṣé iléeṣẹ́ ọlọ́pàá yes everything is under control náà ni. ẹ ọ̀gá ò lè máa pòyì káàkiri tábà sọ pé everything ti wà ok ó sì wà ok náà ni. <laughs> Ah. yà lọ ta ọjà. ajá balẹ̀. ajá balẹ̀. Ah, ọ̀rẹ́ wa ọkẹ́ jánu búrẹ́dì ni. nkẹ́jà mm, sí ọbẹ̀ ni ah, búrẹ́dì abẹ́jáde lọ ń jẹ <laughs> abajọ tó fi ń dán. ọ kàkọ́lé rẹ̀ ni fortune bites for sunday bread inú. <laughs> wo bí ẹ ti pákéjì rẹ̀ gan-an hmm, ìmọ̀ gbélé ìlọlẹ́ ni o. ń gbé ìwọ náà jẹ́ ń tó dáa pẹ̀lú búrẹ́dì fọ́túnẹ̀tì tá a ṣe lóríṣiríṣi bíi fortune bite special bread tá a ṣe pẹ̀lẹ́ sọ̀dọ́lọ́kun òjọ̀ kan tó fi mọ́ fortunate jumbo fortunate cluster pabambari ẹni tí fortune bite bọ́ sunday bread ìtọ́bẹ́jáde bó ṣe ń jẹ́ ìkéyìí búrẹ́dì fọ́túnẹ̀tì lọ́mọ jẹ́mu kí adùn mílíìkì ẹyin àti bọ́tà lọ́nà fún rẹ àyíká àyíká tó mọ́ tótó la ti ń pèsè búrẹ́dì fọ́túnẹ́tì jáde kò sì léròjà búrómẹ́tì kankan nú electric stainless oven ló ń bèèkì ẹ̀ tó ń bọ̀ sínú ọ̀rá olùléeṣẹ́ fortunate bread ló wà ní nine òpópónà tìjàní adéjúmọ̀ lẹ́gbẹ̀ẹ́ niger river basin road ìlọrin nípínlẹ̀ kwara àti lẹ́yìn hajj camp olódó ìbàdàn wọ́n tún wà lóńdó road àkúrẹ́ àti ní dagbolu ìkírun road òṣogbo zero eight zero three three seven eight one two two six fortunate bread ní kò máa béèrè fún ní gbogbo ìgbà ìbẹ̀rẹ̀ ọdún ọlọ́run jò tàn mí wá o. shaking the unshakable ogun wo ló dúró bí òkúta àdènà tó ní la ò ní lọ káà let's shake the unshakable ní CAC orí òkè ìkòyí tó ń bẹ lẹ́rù ọmọ village ìkòyí ìpínlẹ̀ ọ̀ṣun nínú ìpàdé agbára ìbẹ̀rẹ̀ ọ̀tun power of new beginning ìpàdé ẹlẹ́ẹ̀kan lọ́dún ní CAC orí òkè ìkòyí níbi tí ẹ̀mí àwọn wòlíì ti máa ń sọ̀kalẹ̀ tí máa jẹ̀mú ìpè babalọ́lá ó ti máa fún wa níbẹ̀rẹ̀ ọ̀tun shaking the unshakable bẹ̀rẹ̀ lọ́jọ́ mọ́ndé ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kínní sí ọjọ́ friday ọjọ́ kejì oṣù kejì ọdún twenty twenty four shaking the unshakable eléyìí kì í ṣèpàdé lásán májẹ̀mú olúwa lórí òkè ìgbani CAC orí òkè ìkòyí òṣogun tó bọ̀ dénú ìpàdé yìí tí ò ní pòórá lọ́gán níbi tí olúwa ó ti máa lo evangelist ojuade prophet sunday ayẹni baba gíga prophet akínọlá fàṣàwẹ̀ pastor elisha olùsànyà alálàdé òkè ọ̀ṣun dcc superintendent prophet ezekiah olúbóyè ọládèjì CAC general evangelist nigeria and overseas pastor eso ọládélé president CAC Nigeria and overseas a ó gba ìkọlọ́kù lọ́wọ́ àwọn alágbára a ó gba òǹdè kúrò lọ́wọ́ àwọn ẹni ẹ̀rù shaking the unshakable ìwọlẹ̀ rí kan. agbára mi màmá kọ́ ò máa ń lórí. Jésù aṣorekiri dé o ìwọ náà darapọ̀ mọ́ ogunlọ́gọ̀ ènìyàn tí yóò gba ire lọ́dọ̀ jésù olùgbàlà nínú ìjọ god's voice evangelical mission gofem aka house of possibility tó kalẹ̀ sí lane seven zionist estate lópópónà akálà olúyọ̀lé extension nílùú ìbàdàn ní gbogbo ọjọ́ monday ní ìpàdé àdúrà tá a pè ní àkókò ìbẹ̀wò látọ̀run hours of divine visitation ní agogo méjìlá ọ̀sán sí aago kan àbọ̀ níbi tí ọlọ́run ti máa lo òjíṣẹ́ rẹ̀ pastor prophet adeniran solomon àti àwọn ìránṣẹ́ ọlọ́run ní gbogbo ọjọ́ thursday ní mountain experience ní orí òkè àánú àti ìtúsílẹ̀ ní dédé aago méjìlá ọ̀sán sí aago méjì behind with god prayer ministry soka bus stop ìbàdàn ìbàdàn pẹ̀lú pastor prophet adeniran solomon àti àwọn ìránṣẹ́ ọlọ́run ìwọ náà darapọ̀ ní thursday ọ̀sẹ̀ yìí bákan náà ní gbogbo ọjọ́ friday tó gbẹ̀yìn oṣù àṣálẹ̀ ó ṣeé ṣe ní agogo méjìlá ní gbogbo ọjọ́ sunday ní àkókò pẹ̀lú ọlọ́run sunday service ní agogo mẹ́sàn-án òwúrọ̀ fún àdúrà àti àlàyé pé pastor adeniran solomon sórí zero seven zero three one five five four zero eight three zero seven zero three one five five four zero eight three jésù ni olúwa. ọlọ́run ìgbàlà ìgbàlà mọ́sáàdì ọ̀hún ìrìn àjò ẹ̀mí tún yá sórílẹ̀-èdè Jordan pẹ̀lú Professor Mojo ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn J.A. Adélakùn bàbá Ayẹwà. ọ̀pọ̀ tó ti lọ tó ti bọ̀ pẹ̀lú You Fit Fly ló ń kọrin ọpẹ́ gbogbo ẹni tó wá ń jàrọ̀kọ̀ láti lọ sórílẹ̀-èdè Jordan àǹfààní tó ti dé ìrìn àjò ẹ̀mí eléyìí á tún ṣàrà ọ̀tọ̀. pẹ̀lú Professor Mojo ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn J.A. site where Jesus Christ was baptized and the place where the chariot of fire took Elijah up, among other places mentioned in the Bible. And finally, ẹ má jẹ́ kó fò yín you o. Láti forúkọsílẹ̀, just yọjú sí ọ́fíìsì yìí fi Success House, Seven Up Road, Olúyọ̀lé Main Estate, Ring Road, Ìbàdàn. Telephone zero eight zero two five two four nine two eight zero zero eight zero two five two four nine two eight zero. Another great holy pilgrimage to the kingdom of Jordan. Do not be left out. Oh Lord. àwáyé má ṣẹnìkan lóore èèyàn lásán àjọ ẹlẹ́yinjú àánú ni aka foundation tún ti gbéṣẹ́ olóore dé o fún fún gbogbo òbí àtàlágbàtọ́ tó kù díẹ̀ káàtó fún nírú àkókò bíi irú èyí ẹ má wulẹ̀ jálámbárodo ní dín lórí owó jàǹbù àwọn ọmọ yín aka foundation ti kórede fún ọ̀ọ́dúnrún ọmọ three hundred lábẹ́ ìjọba àbílẹ̀ gbẹ́dẹ́ àtọ̀nàrà ìgbà ẹ̀kejì rèé tí wọ́n ń ṣerú ẹ̀ kélédù àmọ́fèyí ṣòpin àwọn ìlànà ń tẹ̀lé rèé fún gbogbo olùkópa tó fẹ́ jàǹfààní free jam form yìí èsì ìdánwò àṣejáde ilé ẹ̀kọ́ girama tó ní kírẹ́dìtì márùn-ún jókòó ẹ̀kan including math and english five hundred word essay lórí ìdí tó fi gbọdọ̀ jàǹfààní yìí ojúlówó òwe jíjọmọ̀ ìjọba àbílẹ̀ gbẹ́dẹ́ tàbọ̀nàrà ímeèlì àti fóònù nọ́mbà tí ò ní kọ́nù ń kọ́ ọ pẹ̀lú àmì ìdánimọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹ fi gbogbo ẹ̀ ṣọwọ́ sí akafoundation2 at gmail.com ìforúkọsílẹ̀ ti bẹ̀rẹ̀ yóò tẹnubodò lọ́jọ́ kejìlá oṣù kejì ọpẹ́ pàtàkì lọ́wọ́ ọ̀nàrẹ́bù akíndídé kazeem akínọlá aka foundations free utme form tó o bá kàwé rẹ bàtàrí àdún kò kò kà. don't need my reason me ó yá ẹ wá bá wa jọ ẹ wá bá wa yọ̀ ó pé odidi ọdún méjìlá tolúwa ti ń dábìrì àṣìṣe ìyanu ní the mountain prayer ministry òkè ìsinmi twelve years anniversary of thanksgiving tag covenant of rest odidi ọjọ́ mẹ́rin gbáko la máa fi ṣe àkànṣe ètò àdúrà láti sàmì ayẹyẹ náà first sí fourth of february twenty twenty four thursday first nine a.m. to three p.m. ní àdúrà god the lifter of destiny night of rest shall comes up on friday second ten p.m. ọjọ́ saturday sọ́ọ̀dù ní anniversary day gangan bẹ̀rẹ̀ látàgò mẹ́wàá òwúrọ̀ Twelfth years anniversary thanksgiving shall comes up on sunday fourth eight a.m. all at prayer mountain ewu oliwo off sagamu benin express road behind Fort Oil filling station Ṣàgámù Ogun State olùgbàlejò ní Prophet Isaac Ọláọmọ ẹ̀lúẹ̀lú zero eight zero twenty nine seventy six seventy eight fifty four The Mountain Prayer Ministry Òkè Ìsinmi twentieth anniversary àṣeyí ṣàmọ́dún. Ajá balẹ̀. Ajá balẹ̀. ìbájẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ọmọ já sí mi létí lábẹ́ aṣọ ní màá wádìí ni. Eh, Eh. Eh. Eh, èmi ò èmi ò failing the gap ni o. ọlọ́run ṣàánú. ra a ó sọ̀rọ̀ báríkè àwọn ọlọ́pàá ah. àwa ni bọ́ wá ní ti Ṣàngó ńkọ́ ṣé báríkè ti Ṣàngó sì da sọ da tán yanyan. ìwọ lọ fẹ́ sọ pé bóyá ká lọ sí àbẹ̀wò kò nílò àbẹ̀wò àbẹ̀wò ti ṣe ra rẹ̀ ìwọ lọ sí báríkè àwọn ọlọ́pàá tí ń bẹ ń Ṣàngó ṣíọ ni. ẹ má sọ bẹ́ẹ̀. lọ sí báríkè ọlọ́pàá tí ń bẹ ń ṣíọ ni irọ́ ni o lọ sí agúgù ṣíọ ni ìyá gẹ̀kú gẹ̀gẹ̀ tọ́jú olùgbènà lọ́wọ́ ibi táwọn ọlọ́pàá ń gbé. ní bárẹ́kẹ̀ bẹ́ẹ̀. wọn ò rán wa o because police is our friend láfi ń sọ eléyìí wọn ò rán wa èèyàn ò ní máa gbérú bẹ́ẹ̀ kí ọmọbìnrin máa bínú jáde yóò máa kara ni <laughs> òótọ́ ọ̀rọ̀ ni bí ẹ bá ń jáde nírú àwọn ọ̀pọ̀lọpọ̀ ibi tẹ́lómi ń sùn títí ń jáde mẹ́ọ̀ yóò kara jáde ni. orílẹ̀-èdè tó bá tẹ̀ ti jẹ́ ọlọ́pàá ní ra fún rẹ̀ ọlọ́pàá ní ra ìbọ̀sẹ̀ fún rẹ̀ ọlọ́pàá ní ra yúnífọ̀mù gan eh. tẹ́mọ̀ sẹ́ kéke fún rẹ̀ o kí lẹ̀ expect ah, ah. bàbá sì sọ ní ìsìn ẹ gbọ́ tí wọ́n ó ṣeé ṣe kí wọ́n fàtẹ̀jáde pé wọ́n fọ́ kínní kan abẹ́ ìlà ṣé bá a lọ́lọ́pàá lẹ́rẹ̀ àníyàn lábúrò àníyàn ní kínní. ibi ibikíbi tí yàrá ti ń jẹyàn hmm. lábẹ́ àkóso ìjọba àwa tó jẹ́ ìjọba hmm. àwa ara wa hmm. ìjọba tiwantiwa tá à ń pè ní democracy o tó lè sọ̀rọ̀. tọ́ ọ bá fi sọ̀rọ̀ báyìí ìyàtọ̀ ah. pọ̀ wá jẹ́ o. jẹ́ o jẹ́ o ọlọ́pàá ò tiẹ̀ ní àwọn ọ̀láàyè àwọn tí ń ṣiṣẹ́ ológun ọlọ́pàá nkankan wọn láàyè láti sọ pé àwọn ò fẹ́ òun náà eré ìta lè sọ náà lábá wọn sọ ìwọ̀n ràn o àmọ́ torí pé àjọ ọmọ nàìjíríà àwa ni kínní sì ní direct impact lórí ẹ̀ negative impact. ọ̀rẹ́ wa làwọn ọlọ́pàá. Oh, ẹ so bàbá wa pèsè ìgbésí ayé tó nítumọ̀ fún ọlọ́pàá tán bí a bá tún wá ró lójú kòkòrò nù wọn tó jẹ́ pé inú ẹ̀jẹ̀ ló lè wà á wà mọ̀ ṣàwọn kò nǹkan á wà ṣẹ̀ṣẹ̀ a lè jèrè ọ̀rọ̀ lẹ́nu ara wọn gbà yẹn pé olójú kòkòrò ni ọ ń bọ̀ gba sálárì tó nítumọ̀ ń bá ara aṣọ ọlọ́pàá fún ọ ń bá ara bẹ́nìtì fún ọ ń bá ara bàtà ọlọ́pàá fún ọ ń bí àfọ́n tírénì tó dáa ń bí àwọn ọmọ àwọn ọmọ yín bá fún wọn school education gidi kí ló tún gbowó àjọ àjọ ojú pópó sí ó yá ẹ̀mẹ́lẹ̀ ẹ̀lẹ́ á lè ṣe yẹn àwa mọ̀ sọ tiwa lápá bí o gbogbo ẹ̀ náà inú àjà àbalẹ̀ náà lọ wà ẹ jẹ́ a lọ sí ìpínlẹ̀ Èkìtì níbi tí omijé ti léròrò léròrò sójú àwọn abiyamọ ayé níbẹ̀ wípé àwọn agbéni tí wọ́n gbé àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ kan ní Èkìtì ń jò níyì tí wọ́n sì gbé àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ tí à ń sọ yìí náà bákan náà wọ́n mọ̀ ti béèrè fowó kan tó ní agbára ojú ìwé ìkejì ìwé ìròyìn punch fún tòró ní page two òun ni wọ́n kọ ìròyìn tá à ń sọ yìí ni wọ́n kọ sí o wọ́n ní ó mà ṣe o ẹni tí í ṣe ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ níbi tí àwọn ajínigbé pamọ́ tí wọ́n ti lọ rèé palẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ mọ́ àti àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ ọ̀hún bíi mẹ́rin kan àbí àwọn ajínigbé pamọ́ ni wọ́n lọ rèé palẹ̀ márùn-ún àwọn akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ Apostolic Faith Group of Schools tí ń bẹ ní Èmùrè Èkìtì tí wọ́n sì palẹ̀mọ́ àwọn òṣìṣẹ́ wọn mẹ́rin ó jẹ́ mẹ́sàn-án wọ́n ní àwọn ajínigbé ọ̀hún ti kàn sáwọn aláṣẹ ilé ẹ̀kọ́ tọ́rọ̀ kàn wọ́n sì ti ń béèrè ọgọ́rùn-ún mílíọ̀nù náírà one hundred million naira kó tó di pé wọ́n ó yọ̀ǹda àwọn mẹ́sàn-án tí wọ́n mú sí gbèkùn bí ọjọ́ ajé Monday ìjẹta ní pẹpẹrẹpẹ ńgbà tí àgbọ̀sọgbánú ìròyìn tọ́jà rìn wọ ìgboro nàìjíríà pé àwọn atiláwí tún ti ṣe bí wọ́n ti ṣe òun wọ́n ti palẹ̀ wọn akẹ́kọ̀ọ́ mọ́ wọ́n sì ti palẹ̀ àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ tọ́rọ̀ kàn mọ́ nígbà tí principal secondary school yìí bòjí ọlánírètí tí yóò mọ fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ fún ìwé ìròyìn punch lánàá ti ṣe ọjọ́ ìṣẹ́gun ó ní bẹ́ẹ̀ ni o ó ní wọ́n ti pa àwọn tí ọ̀rọ̀ kàn àwọn ajínigbé ọ̀hún wọ́n ti padà kàn sí àwọn wọ́n sì ní jálẹ̀jálẹ̀ báwọn ò bá ti kó ọgọ́rùn-ún mílíọ̀nù náírà wá sí ọ̀dọ̀ àwọn káwọn mọ̀ ya ọ̀dọ̀ àwọn wá béèrè ẹni àwọn jí kó o ṣe é rántí ṣe é gbàgbé ṣe é gbàgbé ṣe é rántí wípé lọ́jọ́ ajé monday kan náà làwọn karambani ẹ̀dá tí jíni gbé nílẹ̀ wa tí kì í ṣe ọwọ́ wọn yìí tó sì ti di lemọ́lemọ́ ní ọlọ́rẹ̀ gbé ọba aláyé kan ọba ọlátúndé olúṣọlá àti ọba aláyé míì ọba babátúndé ògúnṣakin tí ó sì jẹ́ pé orí ló kó ọba adébáyọ̀ fatọ́ba ló kó òun yọ tiẹ̀ àmọ́ṣẹ́ rí ọba aláyé méjèèjì tí ọ̀rọ̀ kàn ọba ọlátúndé olúṣọlá àti babátúndé ògúnṣakin wọ́n ní wọ́n gbẹ̀mí wọn lásìkò tí wọ́n fẹ́ gbìyànjú láti gbé wọn pamọ́ ìròyìn yẹn tí ó kan bí ewúro lẹ́nu ó korò bí ìjogbo ni hmm. ojú ìwé ìkejì ìkeje ìwé ìròyìn punch fún ti òní ni wọ́n kọ sí. ìròyìn ṣọ̀kì ṣọ̀ǹbọ̀lọ̀ ni eléyìí níbi tí àwọn agbègbè méjì ti gbé pẹ́rẹ́gì kaná ní ìpínlẹ̀ ọ̀ṣun ìfọ́n àti ìlóbù àlàáfíà tó dàbí ẹni pé ó ti ń jọba lọ ní àwọn agbègbè kan ní ìfọ́n àti ìlóbù ó dàbí ẹni pé nǹkan tún bẹ́yìn yọ ní alẹ́ ọjọ́ ajé ìjẹta nígbà àwọn kan tí wọ́n dìde ńlẹ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí gbé pẹ́rẹ́gì kaná pẹ̀lú ara wọn a sì gbọ́ pé èèyàn méjì ńlọ́ba ìṣẹ̀lẹ̀ yìí rìn táwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n ṣèṣe ṣùgbọ́n o àwọn tó ń gbé ní agbègbè yìí wọ́n sọ fún oníròyìn <clears throat> wípé yóò tó èèyàn márùn tí ó lọ sí ọ̀run àrèmabọ̀ ìgbà tí kọmíṣánná fún iléeṣẹ́ òròyìn kọ́lápọ̀ alimi tó ń fèsì ó ní ní tàwọn oníjọba o èèyàn méjì làwọn gbọ́ wípé ó ṣe ọba ìṣẹ̀lẹ̀ yìí lọ sí ọ̀run látàrí bí wàhálà tó ṣe bẹ́lẹ̀ láàrin àwọn agbègbè méjì yìí Ìfọ̀n àti Ìlóbù gómìnà Adémọ́lá Adélékè ó ti wá sọ pẹ̀lú àṣẹ ni pé èyíkéyìí ọba aláyé tàbí baálé baálẹ̀ kan tọ́jẹ́pá bá yànkanyànkan ní ọwọ́ rẹ̀ tó jẹ́ pé òní ń dárúkè rúdò sílẹ̀ láwọn agbègbè yìí wọ́n ní yóò jìyà o lọ́dọ̀ ìjọba gómìnà Adélékè ló sọ̀rọ̀ náà nínú àtẹ̀jáde kan èyí tí Ọláwálé Rashidi tó fi síta ní orúkọ wọn pé ẹlẹ́ṣẹ̀ kì yóò lọ láì jìyà ẹ̀ṣẹ̀ Hmm. wọ́n ní olóbó tí sì ń ta ìjọba lọ́wọ́lọ́wọ́ báyìí ni pé àwọn èèyàn kan tọ́jú èèkàn ìlú ìní ń bẹ nídìí wàhálà tó ń bẹ sílẹ̀ ní gbogbo ìgbà yìí wọ́n ní lákòókò yìí o ẹni tọ́wọ́ bá wá tẹ̀ báyìí wọ́n fi imú rẹ̀ dẹrin òfin ni lọ́ọ́lọ́ọ̀ wọ́n ní a ti ń ṣe ìwádìí pé kí ló tó fà ó táwọn kan tó jẹ́ pé àríjẹ níjà ni wọ́n wọ́n ti wá kó ìjà wọn kúò ní ìfọ́n ìlóbùn wọ́n ti lọ rèé dúró láti lọ pàdé ara wọn lẹ́nu ọ̀nà bèbè àbáwọlé ìpínlẹ̀ ọ̀yọ́ àti ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí wọ́n sọ pé yes níbẹ̀ làwọn ò ti dínà tán bí owó ìjọba wa sọ pé ẹ̀ ń so àwa náà ẹ̀ bà wá ń bẹ̀ gẹ́gẹ́ bí ẹ ṣe kọ sínú ìwé ìròyìn láàárọ̀ yìí. tọ ẹyìn fùbárà fúra o fubara fura àwọn olùkú Nyesan Wike tó fi ṣe kọmíṣánná sínú ìjọba yìí fùbárà fúra o fubara fura onílé ò fura olè ló kó lọ ìròyìn yẹn ti ń gbẹ́kọ́ níwájú mi òun náà ni. fara fura o <laughs> ọlọpọ mọra wọn náà ni. ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ ojú ìwé kẹtàléní ogójì ìwé ìròyìn punch fún tòró òní ni ìròyìn yẹn mú wákàbọ̀nù tí ń pè fún bàárà fúra àwọn àgbààgbà ẹgbẹ́ àgbààgbà ní ìpínlẹ̀ Rivers tí wọ́n pera wọn ní Rivers Elders Rivers Elders and Leaders Forum ni wọ́n ti sọ̀rọ̀ nbí ẹgbẹ́ àgbààgbà la pè é wọ́n ní bọ́mọ èké bá sì ń gegi nígbó ìran àgbààgbà afọwọ́lẹ́rán wo ibi tí ó wò sí hmm. àwọn àgbààgbà ti sọ̀rọ̀ àgbà jáde láti ìpínlẹ̀ Rivers sétí gómìnà ìpínlẹ̀ ọ̀hún Siminalayi Fubara wípé kó jẹ́ kí orúkọ rẹ̀ ó ro Fubara ló ń jẹ́ fùbárà rí i pé ó fura sí àwọn olùkú iye san wike tó fi ṣe kọmíṣánná sínú ìṣàkóso rẹ tẹ́lẹ̀ tíjọ bẹ̀rẹ̀ ìjọba níṣìṣe yìí hmm. torí pé ìfura lògùn àgbà ìfura sì làgbà ògùn bọ́ ọ bá kọ̀ tí o fúnra tọ́ lọ rèé gọ́ra rẹ àfàìmọ̀ kí wọ́n má tẹ̀yìn gbèrú ọ pẹ̀lú àwọn èèyàn tí o fi ṣe kọmíṣánná yìí ọ̀kanú àwọn ọmọ ìgbìmọ̀ àgbààgbà ìpínlẹ̀ Rivers tá n sọ olóyè Anabs Sara Igbe Igbe ló mú gbé bọnu wípé ó dáa kí ẹni tí wọ́n ń pè ní eh, Fubara yìí gómìnà ìpínlẹ̀ Rivers kó kíyè sára dáadáa kọ́mọ̀dé pé ó ti fi ọmọ ẹyẹ sábẹ́ mọ́ ẹgbin kà ní ti àwọn kọmíṣánná tó ṣẹ̀ṣẹ̀ yàn tó kéde wọn ti àwọn ẹni tí wọ́n sì jẹ́ olùkú tímọ́tímọ́ fún Nyesom Wike gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún tóun àti fùbárà ṣẹ̀ṣẹ̀ jọ mú nǹkan lẹ̀ ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí kí wọ́n tó pé wọ́n bá wọn yanjú ẹ̀ ṣé ìjà làá mọ̀ ń yanjú ẹnìkan kì í yanjú dúkù ojú ìwé ìkẹtàléní ogójì tí mo ti ń kàròyìn yìí òun náà ni wọ́n kọ sí o yàtọ̀ sí eléyìí àwọn àgbààgbà ní ìpínlẹ̀ Rivers ni ó tiẹ̀ jẹ́ nǹkan tí ò bófin mu kò bófin mu rárá pé àwọn kan tí wọ́n ti kọ́kọ́ kọ ìwé fipò sílẹ̀ gẹ́gẹ́ bíi kọmíṣánná bẹ́ẹ̀ ni àwọn pro-Wike commissioners tí wọ́n ti kọ́kọ́ kọ ìwé fi ipò sílẹ̀ páwọn òṣè commissioner ó tún wá tún wọn gbà padà gẹ́gẹ́ bí commissioner ń bọ̀ ni wọ́n ti ń ṣerú ẹ̀ ìròyìn yẹn ní pé fùbára fúra o fùbára fúra ojú ìwé kẹtàléní ogójì punch fún tòórọ òní. nínú ìròyìn kan èyí tó tún jáwọn èèyàn díẹ̀ láyà wọ́n kọ bẹ́ẹ̀ láti ọ̀dọ̀ commissioner ní ìpínlẹ̀ Kaduna commissioner fún ètò ìlera tó ní. Ni yóò lé ní bíi mílíọ̀nù márùn-ún èèyàn tó ṣeé ṣe kójú wọn fọ́ ah. Ah. kí jákùtẹ̀ ó sì mú wọn ní ìpínlẹ̀ Kaduna kọmíṣánná fún ètò ìlera ní ìpínlẹ̀ Kaduna Umar Ahmed ó ti sọ wípé yóò lé ní bíi mílíọ̀nù márùn-ún àwọn èèyàn tí ó ṣeé ṣe kó jẹ́ pé àìsàn kan tí máa fọ́ wọn lójú kọkọ lù wọ́n àti àìsàn jákùtẹ̀ tí wú wọn lẹ́sẹ̀ tó ó sọ̀rọ̀ yìí ní àná ti ṣọjọ́ ìṣẹ́gun Tuesday níbi tí wọ́n ti ń ṣe ìjírò kan lórí àwọn àìsàn tí mọ̀ ṣe ọmọnìyàn ní adúláwọ̀ gẹ́gẹ́ bí ó ṣe wí ó ní gbogbo ọgbọ̀njọ́ oṣù kínní ọdún náà ni wọ́n ti yà sọ́tọ̀ láti ọ̀dọ̀ àjọ tó ń rí sí ètò ìlera World Health Organization láti ta àwọn èèyàn jí lórí àìsàn yìí. Ọlọ́run kò ṣàánú wa still on the matter ètò ààbò nílẹ̀ yìí Abọ́ládé hmm? èyí ò tí ì jáde nínú ìwé ìròyìn o àmọ́ wọ́n ti fi ṣọwọ́ sí wa irọ́ ìmúlórì wọ́n ti fi ṣọwọ́ sí wa yóò gbẹnu tán lọ́sàn-án àná òun náà ni ìròyìn dé etí gbọ́ wa wípé wọ́n mú arákùnrin kan tí ń ṣe bí alágànná lágbègbè one ten wọ́n júwe wọn ní agbègbè one ten náà ni wọ́n ti mú ní kò jìnnà síbi àwọn ọmọ kálíìkì níbi new stream àbí nǹkan ni wọ́n wá pé wọ́n ti máa rí ní règbèrègbè bẹ̀rùn láti bí ọdún márùn-ún o ó ti tọ́dún márùn-ún tí wọ́n ti mọ rí ti ń lọ ti ń bọ̀ bí ilẹ̀kẹ̀dí ti ń lọ ti ń bọ̀ bí ilẹ̀kẹ̀dí àmọ́ wọ́n ní lẹ́nìkan ṣàwá fúnra sí ní àná ńgbà wọn á gidi ẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pọ̀ nífun tí wọ́n ra giri sí wọ́n ra giri sí ni wọ́n á rí i pé ó sọ̀rọ̀ gidi ọmọ ẹni títí máa ń ṣe gbọ́n ọ̀hún ẹ̀yìn Barack Obama ló bí Buhari ẹ̀yìn tírélà ló gbé tipa à ń gbà ọ́ dànù ọ̀rọ̀ wa yá gere ọpọlọ ẹ̀ ṣiṣẹ́ ńgbà tí wọ́n bá ń wá ṣàìsí ẹ̀ kí wàá ní ìròyìn ibẹ̀ ǹjẹ́ ọjọ́ mọ̀ pé ńgbà tí wọ́n ó tu ara ẹ̀ wò owó tí wọ́n bá lára rẹ̀ lé ní over five hundred thousand naira ibo ni wèrè ti rí half a million ni èèyàn wà bí ìyẹn ní àdìtú bẹ̀fẹ́ mi tí mo hmm. fi wá pé bọ́n bá tiẹ̀ ṣì í mú ọlọ́mọdé àjọ ẹni tí wọ́n wá níbi hmm. ká tiẹ̀ pé wọ́n ṣì í mú bóyá kìnnìkan kankan àmọ́ àwọn èèyàn ó béèrè. Ah, wọ́n ti ẹ̀ béèrè. lọ́wọ́ ẹni tí ò ní iṣẹ́ kankan tí í ṣe. àtọ́ ti àrí bíi alágànná five hundred ta ni ń gbé owó fún hmm. nǹkan kan wọ́n ní ẹ̀hẹ́n mọ̀rántí wọ́n ní ibi tó ti lọ rèé jí gbútúká àbí ìfẹ́ pè lóko tí ẹ mọ̀ sí ni o hmm, ó jí gbútú hmm. tí ọ̀fẹ́ sàṣẹ̀ jẹ́ pẹ̀ ń pátá oh, wọ́n ní ó jí ká àwọ̀tẹ́lẹ̀ àwọ̀tẹ́lẹ̀ ọkùnrin àbí tóbi. lábẹ́ mi ò wá béèrè bóyá ah, tọkùn eh. àbí tobìn wọn ní ibẹ̀ làṣírí ẹ̀ títú lánàá wọn wà ń wọ pé ibi ta ló ń kó pátá tó bá jí kó fún wọn ní ọṣẹ sọ̀rọ̀ ó yẹ kí wọn ti mú dé tẹsán ọlọ́pàá tí ń bẹ nítòsí lásìkò yìí hmm. tí mo wá rí níròyìn gangan ẹnìkan wá fi ìròyìn míì ṣọwọ́ sí mi yín ó ń bẹ nínú ìwé ìròyìn Sunday Sun ti ah, January twenty eight uh, kí ni ìjẹrin kọ́nu àwọn ajínigbé tí wọ́n mú ní Àbújá tí ọwọ́ bà àwọn kidnappers tí wọ́n mú ní Àbújá tí ọwọ́ bà wọ́n wá ńgbà wọ́n wá ń pò wọ́n nífúnpọ̀ táwọn agbófinró ń fọ̀rọ̀ wá wọn lẹ́nu wọ́n sọ wípé ara ìlànà tí àwọn fi ń ṣe iṣẹ́ ajínigbé pamọ́ yìí ni pé àwọn máa ń ṣe security guards fáwọn èèyàn àwọn máa ń ṣiṣẹ́ bíi kólẹ̀ refuse collectors àwọn máa ń ṣiṣẹ́ bíi water sellers àwọn tí máa ń ta pure water tí máa ń ta omi kì í nírònàrònà pé làwọn fi máa ń mú àwọn fi máa ń rí àwọn victims àwọn jí kó ni mo fi ní efunra lògùn àgbà efunra o lórílẹ̀‐èdè nàìjíríà ọlọ́run yóò máa fàbọ̀ ẹ̀bùn wá. ajá balẹ̀. ṣó fẹ́ di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ tó tó gbangba sùn lọ́yẹ Royal Sky Media Academy lójútùú tó tọ́ tó yẹ kó o tọ̀ láti jèrè àfojúsùn rẹ ibẹ̀ ni wọ́n ti là ọ́ ní tinútòde ìlànà tá a tọ̀ tá a fi mókè tá a sì fi dọ̀jìnì nídìí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àwọn àǹfààní tó jẹ nìwọ̀nyí tó o bá darapọ̀ mọ́ Royal Sky Media Academy nílòrin iṣẹ́ ìgbàlódé pẹ̀lú àgbà ọ̀jẹ̀ tí ó mọ wà wádìí pèdèpèdè bó o la ṣe sọ dogo tí òfin dẹjọ́ lásán kó o sì tó ṣe tán ló ti máa ṣẹ́wò fúnra rẹ̀ nínú kunu royal sky media academy ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí kí wọ́n náà lè jálàbà pín nínú àǹfààní tí royal sky media academy ṣàgbékalẹ̀ rẹ̀ kà sí wa lọ́fíìsì eob tó wà ládojúkọ ak filling station niger west challenge ibadan pé zero eight zero three two two four one nine two six royal sky media academy yóò sọ ọ́ di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. a tún ti gbede o. ẹ wá bá wa ra o. tí pọ́ǹpì ló gbede o. ẹ wá bá wa ra o. <laughs> àní àní ò sí bẹ́ẹ̀. ó ti fojú hàn gbangbangba ìbàdàn ti rọ́ọ̀kù kù kẹ̀kẹ́ juda mega press twenty twenty four ó dé òní gangan ni. bàbá mo wá ṣọpẹ́ o mo tún wá yìnyín o. àpéjọpọ̀ kọrin yìí sí olúwa pẹ̀lú àwọn gbajúgbajà olórin ẹ̀mí kàńkàkàńkà àtàwọn adẹ́rìn pẹ̀kẹ́ ni stand up comedians nàìjíríà a tún máa tẹ́ pẹpẹ orin tìlù tíjó tẹ̀fẹ̀ tàwàdà látàrí ọjọ́ bíi dr yinka ayéfẹ́lẹ́ mon tó máa ń wáyé lọ́dọọdún. <laughs> báyìí gbogbo ìgboro ti rú òkùnkùn kẹ̀kẹ́ òní lọ́jọ́ pé juda mega press twenty twenty four ẹ wá gbọ́ o nítorí òbítíbitì ọ̀pọ̀ èrò tájọ́ máa ń ṣe káyé ó lè gbà wá dáadáa lọ́dún yìí níbi tó tẹ́jú dáadáa orí pápá ìṣeré mímbo liberty stadium òkè àdó ìbàdàn ló ti máa wáyé o òní gangan ni aṣálẹ̀ wednesday january thirty one lọ́dún yìí bẹ̀rẹ̀ látago mẹ́fà ìrọ̀lẹ́ dago mẹ́fà ìdájí ọjọ́ kejì àwọn olórin ẹ̀mí tó ń bọ̀ lọ́dún yìí ni mike abdul mama bọ́lá rẹ̀ evangelist adenakun ayẹwa bísí aláwìyé àlù ògo láolúgbẹ̀njọ́ bukola akíade sẹ̀wẹ̀lẹ̀ jésù ìlàjà akitunde ọlọ́run sọ bẹ́ẹ̀ sade taiwo babatunmise láwe tẹríba torise ẹsẹ̀ ìgbẹ́kẹ̀lé mọ́sẹ̀ adéwà adégbòdù twins bùnmi akínàánú mi jẹ́ ojú mi adéyínká aláṣeyọrí káyọ̀dé oyèwọlé elisa vocal adùkẹ́ gold ṣẹ́gun adéwọlé kòkòrò kẹ̀ǹgà jídára ìdòwú fad fáfúre taiwo tọ́pẹ́ ọlájẹ́ngbèsì olúwa lónìí bísí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú àwọn adẹ́rìn pẹ̀kẹ́ níbi kenny black àti wòlíà gbà àwọn ìránṣẹ́ ọlọ́run tó máa wà ń bẹ̀ ni prophet dr ezekiel ọ̀làdèjì prophet pf wa prophet taiwo òjò prophet ṣèyí Bakare, àtọ́lùgbàlejò reverend edward alabi tó fi mọ́ gbogbo olóko olóko ọ̀tọ̀ òkúlù jàǹkànjàǹkàn tó ń bọ̀ dr ọláyínká joel ayéfẹ́lẹ́ mon lólùgbàlejò àgbà judah mega praise man loaded lọ́dọọdún ní ẹgbà bẹ́ẹ̀ àṣálẹ́ wednesday january thirty one àṣálẹ́ òní gangan ni lórí liberty stadium òkè àdó ìbàdàn ọ̀fẹ́ ni kò sí owó ìwọlé mega praise twenty twenty four bá kọrin yìí sí olúwa láṣàlẹ̀ bẹ́ẹ̀ ni fèrèsé ọ̀wá máa ṣí gbogbo ìgboro ti rú òkùnkùn kẹ̀kẹ́ òní lọ́jọ́ pé juda mega praise twenty twenty four àṣálẹ̀ òní gangan ní ire gbogbo tó wà nínú ọdún yìí máa tẹ̀ wá lọ́wọ́ lórúkọ jésù àmín o. ó ti mú mi gbàgbé o. mo ló ti mú mi gbàgbé gbogbo ẹ̀ o. ajá balẹ̀. padà láti ẹ̀ka ìpolówó ọjà wa ẹja mú ìròyìn eléyìí tó wá láti ìpínlẹ̀ Ògùn. all right. asòfin ìpínlẹ̀ Ògùn wọ́n ti búra fún ẹni tí ó ṣe adarí inú ilé tuntun báyìí speaker nígbà tí olú ọmọ tí wọ́n ti yọ kúrò nípò tí wọ́n sì lù lóǹtẹ̀ pé kóńde kó lórí àga. àwọn ọmọ inú ilé asòfin ti ìpínlẹ̀ Ògùn ní àná wọ́n búra fún ọ̀nàrẹ́bù olúdáìsí ẹlẹ́mìdé gẹ́gẹ́ bí ẹni tí ọmọ adarí ìjókòó inú ilé báyìí ní ipò spíkà ẹlẹ́mìdé ní sojú ẹkùn ìdìbò ọ̀dẹ́dá tó sì pé ìgbà kẹta rèé tí ń dìbò tí ń wọlé tí ń dìbò tí ń wọlé tí ń dìbò tí ń wọlé sínú ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ pé ńlọ́kàn báyìí ọ̀nìbò Ọlákúnlé Olúọmọ ní January twenty three òun náà ni wọ́n lé kúrò lórí àga òun fún àwọn ẹ̀sùn kan tí wọ́n kà sí lọ́rùn àrántí pé méjìdínlógún nínú mẹ́rìndínlọ́gbọ̀n àwọn asòfin yìí ló buwọ́lu ìwé pé a fẹ́ yọ ọ́ kúrò nípò tí wọ́n nà sí alága àánú ilé tẹ́lẹ̀ rí yìí ní báyìí o ilé ìgbìmọ̀ asòfin ló ti buwọ́lu pé etí olú ọmọ ṣe lórí àga ó ti tó báyìí olú ọmọ ní sojú ẹkùn ifọ̀ nínú ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí àwọn ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ láti tanáwádìí àwọn ẹ̀sùn tí wọ́n fi kan olú ọmọ wọ́n sì kà síta látẹnu ọ̀nàrẹ́bù mushefiu lamidi nínú òjókòó inú ilé tí wọ́n sì buwọ́lù wípé ẹni tuntun tí yóò máa darí àwọn ni Olúdáìsí Ẹlẹ́mìídé àmọ́ ńgbà tí Olúọmọ tí wọ́n máa sọ̀rọ̀ tiẹ̀ ó ní gbogbo ẹ̀sùn tí wọ́n kà sí òun lẹ́sẹ̀ látọ̀dọ̀ àwọn ìgbìmọ̀ ẹlẹ́ni méje nínú ilé ìgbìmọ̀ asòfin yìí wọ́n tún sọ pé òun tiẹ̀ tó bínú jáde nínú àwọn àbáṣìbẹ̀rù Ọlọ́run hmm. èmi ò bínú jáde níwájú ẹnìkankan nígbà tí ìjókòó ìtọ́ bẹ̀rẹ̀ wọ́n bi mí láwọn ìbéèrè kan mo sì ń dáhùn mo kàn sọ fún wọn wípé ah èyí ò ní dá o kẹ́ ẹ bá tún ń pò mí lọ́fùpọ̀ tọ́rọ̀ sì wà nínú ilé ẹjọ́ sẹ́yìn wá ni pé mo bínú jáde kò ní iwájú wọn kò rí bẹ́ẹ̀ o. Hmm. tọ́ Ganduje alága APC ní Nàìjíríà ìròyìn jáde lórí ẹ̀ lóòrọ̀ yìí o ẹgbẹ́ APC ti ní kọ́sáàyè o fẹ́nì kankan láti tẹsẹ̀ bọ bàtà kankan gẹ́gẹ́ bí alága gbogbogbò APC ní Nàìjíríà Ganduje sì ní ń wọ bàtà lọ́wọ́ kí gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ Kogi Yàyà Bello kọlọ́rì sìmẹ̀dọ̀ ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́ akọ̀wé ètò kéde gbogbogbò National Publicity Secretary fún ẹgbẹ́ APC nílẹ̀ yìí Felix Mọ́kà Mọ́kà ló ti mú kà pé kí gbogbo àwọn èèyàn tí wọ́n ń sọ ọ́ kiri wípé Ganduje ó kú olóróyè àtàwọn pósítà sọnù kan tí wọ́n lẹ̀ kí tí wọ́n fi ń polongo Yàyà Bello gẹ́gẹ́ bí ẹni tí ó tẹ̀sẹ̀ bọ́ bàtà bí alága gbogbogbò APC kí kálukú wọn kí wọ́n wá bí wọ́ sí torí pé bá a ṣe ń sọ̀rọ̀ yìí Abdullahi Ganduje gómìnà tẹ́lẹ̀ ní Kano tí í ṣe alága APC ní Nàìjíríà òun sì ni gbogbo ọmọ ẹgbẹ́ àtìgbìmọ̀ aláṣẹ APC dámọ̀ gẹ́gẹ́ bí aṣíwájú ẹgbẹ́ òun ní orílẹ̀-èdè yìí wọ́n wá kìlọ̀ fún Yàyà Bello àbáwọn alátìlẹyìn rẹ̀ tí wọ́n ti lọ́pọ̀npọ̀n wípé àwọn oníkẹ́nikẹ́ni ọmọ sọ ọ̀rọ̀ kankan láti máa fi gbéra wọn lárugẹ o ṣé bá díẹ̀ bá fẹ́ bẹ̀rẹ̀ wọlé náà bó bá fẹ́ wọlé yọ bẹ̀rẹ̀ náà ni ohun rèé ọ̀fẹ́ ni nínú ìjọba alágbádá tí í ṣe democracy ń bá wẹ lẹ́nu kọ́fẹ́nu sọ ń bá sì wu ẹlẹ́nu kọ́fẹ́nu polongo kọ̀ọ̀kan ayé kọ̀ọ̀kan àwọn àmọ́ n tó ṣe kókó ni pé àti wọ́n ń fẹnu polongo àti wọ́n fi pósítà agbẹ́nìkan lárugẹ fẹ́ẹ́ tì í bọ ipò aláṣẹ APC kọ̀ọ̀kan àwọn o kókó ni pé Abdullahi Ganduje sì ni aṣọ òbora APC ní orílẹ̀-èdè Nàìjíríà ṣé lọ́jọ́ ajé Monday tó kọjá òun náà ni àwọn bébà àlẹ̀mọ́gìrì polongo ẹni ló gbàgbóró kan nílùú Àbújá tí wọ́n rí káàkiri káàkiri káàkiri léyìí tí wọ́n ya gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kogi Yàyà Bello sí tí wọ́n wà ń polongo rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó dupò alága APC nílẹ̀ yìí ẹni tó sọ̀rọ̀ lórúkọ APC mọ́kà òun náà ló sọ wípé kò sí wàhálà ń tà sọ náà láàtún sọ ẹ̀jẹ̀ aràn wọn létí odídẹrẹ́ lẹ́yẹ òpin àlùkò lẹ́yẹ ọ̀sà bí àwọn ará bíbá jòǹgbé kí wọ́n mọ̀ jòǹgbé wípé bọ́ba kan ò bá kúò lórí àpèrè ọba kan ò lè jẹ́ o nítorí wípé lóòótọ́ apá àríwá apá àárín gbùngbùn àríwá north central orílẹ̀-èdè nàìjíríà òun náà làwọn kan ti ń retí kí wọ́n fa alága APC kalẹ̀ àmọ́ ẹni tó kú ń jẹ́ òní ìṣe rántí pé north central láti nasarawa òun náà lòun náà ti wá èyí abdullahi adamu kó tó di pé abdullahi ganduje ó bọ́ síbẹ̀ abdullahi kan kú òun bẹ́ẹ̀ abdullahi kejì bọ́ bẹ́ẹ̀ abdullahi kejì ló sì wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ kẹ́nikẹ́ni ọmọ tiẹ̀ ṣẹ̀ṣẹ̀ mọ́ polongo ti ọ̀sẹ̀ ẹsẹ̀ mẹ̀dọ̀ kẹ́ ẹ ṣe wẹ́lo Abdullahi Ganduje lálága APC no vacancy ní ilé Buhari Buhari House tí í ṣe olúlé ẹgbẹ́ APC ní abuja, àmọ́ o Bello náà ti sọ̀rọ̀ Bello ti sọ̀rọ̀ pé èmi ò mọ̀ ń pa pósítà o ẹ mọ̀ ro ìrókùrò mọ́ mi létí aṣọ èmi ò mọ̀ ń pa wọ́n tẹ pósítà wọ́n lẹ pósítà o orí ọwọ́ mi ni mo wà mo wà pẹ̀lú Ganduje two four seven ọ̀dọ̀ Ganduje ni mo wà ń tèmi gẹ́gẹ́ bí alága APC ọ̀yọ́ mandate Ganduje ni ìròyìn yẹn ń kọ lórí ẹ lọ gba balance ẹ ojú ìwé kẹtàlá ìwé ìròyìn Vanguard. ẹ já wo nǹkan tí wọ́n ń sọ lẹ́kàárẹ̀ ìdárayá lójú ìwé tọ́gbẹ̀yìn ti Nigerian Tribune AFCON wọ́n ní gólí wa Nwabali wọ́n sọ bí ara rẹ̀ bá péye àbí òpè dáadáa lónìí yìí àmọ́ Nigeria Football Federation NFF wọ́n ti sọ pé goli wa Stanley Nwabali lẹ́ni tí ó ṣe dáadáa nínú ìfigagbága ti AFCON ti ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ní Ivory Coast pé ó ṣeé ṣe o bó ṣe pò ní ó tún múlé fún wa nítorí pé ara rẹ̀ ó ti ń dá pé bọ̀ díẹ̀díẹ̀ díẹ̀ báyìí gẹ́gẹ́ bí NFF bí wọ́n ti sọ síta wọ́n ní ẹni ọdún mẹ́tàdínlọ́gbọ̀n yìí tó jẹ́ goli orílẹ̀-èdè Nàìjíríà ńlọ́kànṣèṣe tíntín nínú ìfigagbága ti àwọn Indomitable Lions lọ́jọ́ Sátidé tí ó kọjá lọ àmọ́ pẹ̀lú ìtọ́jú tí a ti fún wọn ẹ rí ó ṣeé ṣe kó yọ gamboro kó tún mú ilé fún nàìjíríà omeru ó ti sọ̀rọ̀ ọ̀kan nú àwọn tọ́jú agbábọ́ọ̀lù wa ní inú ikọ̀ super eagles ó ní àádá angola lóhùn ńgbà bá dórí ọ̀dàn àádá wọn lóhùn ní tí wọ́n fẹ́ A fún wọn ó ní gbogbo rọ̀bọ̀ rẹ̀ bí a máa sọ̀rọ̀ no time for confabulation <laughs> ó ní ńgbà bá dórí pápá wọn á jẹ́wọ́ ara wa fún wọn pé ẹnu ẹnu ò ariwo kọ́ ni music. nígbà bá pápá ìṣeré ti stadium Felix Ufe Boahin nígbà táwọn ọ̀dọ́ mọ̀ wákò pẹ̀lú Angola. náà wàhálà bẹ́yìn lẹ́jù wá ní báwa lajù yín ní ìpàdé dorí ọ̀dàn kò sí wàhálà. èmi kan ní mo pa mí gbà èmi ìfẹsẹ̀wọnsẹ̀ tá a lọ rè gbáńjọ kan orin kan bẹ tá a sáré mọ́ bi clear the road for Super Eagles gangan gangan gangan they go chop am today mo ah. ọ̀dà káwọn eléyìí àjọpọ̀ ẹ̀ ni o. la bá orin títí títí irọ́ o eagle lọ jẹ nǹkan rẹ̀. irọ́ ni o. ẹ ẹ má orin o. dem go chop am today. Ah, irọ́ a lè fi gbàgbọ́ play ẹ̀ sórí tí àwọn ọmọ yẹn ń gbá ní ìsìn má jẹ́ n sọ ní ìsìn kí n kórìí wọn ntí wọ́n gbá last. tí wọ́n gbá last yìí. last ni o ti àwọn májèsì mẹ́ta àkọ́kọ́ wọn wọ o bàbá ìyáláyé ẹnìkan kò sẹ́ni tí wọ́n lè lù. ntí wọ́n bá jẹ́ ntí wọ́n gbá last un hmm. ni wọ́n ṣe máa gbá eh, ìdíje tí wàá fẹ́ parí kìíní àgbà kọ́ọ̀pù àtúngbé hmm. ìní sí àgbà hmm. kọ́ọ̀pù àtúngbé ìní sí àmọ́ bí wọ́n bá lọ yí ọlọ́run kó ṣàánú eh, kára ìwà balẹ̀ ìwà yá ni o torí ọkùnrin ní wọ́n fi jí ìrọ̀rẹ́ ní òní ìkọ̀ndẹ́mù ẹ o bí wọ́n ṣe gbé ìwà balẹ̀ bóde. lóòótọ́ ṣe lórí ló ti ń bẹ́ ó ti ń bẹ́ ah, lórí. ọbẹ̀ bẹ̀rẹ̀ débi pé àní bọ́ọ̀lù àkọ́kọ́ tí ọlọ́rin mú <laughs> bọ́ọ̀lù tó ti lọ ó sì lọ mú. Ah, ọ̀bàjọ́ lọ. <laughs> ó sì kàn sí di kọ́nà ah. èyí ò kàn dẹ́mu rẹ o àmọ́ ara àwọn abalẹ̀ balẹ̀ pọ̀ ara rẹ̀ balẹ̀ ọlọ́run kó jẹ́ kára ó yá o. ọba lè ju ti. bẹ́ẹ̀ni eh, bẹ́ẹ̀ni tí o sì mọ̀ pé àìbalẹ̀ ara ni wọ́n máa ń pè lórí àrùn <laughs> ọlọ́run yóò ṣe dáadáa fún wa àárín gbùngbùn wa dáa ẹ̀yìn wa bí wọ́n bá ń ní kí wọ́n gbé lórí wọn àwọn tí wọ́n ní dìfẹ́ǹsì tó ta sánsán jù nínú AFCON tá à ń gbá lọ́wọ́ ẹ̀ bí nàìjíríà ò bá jẹ́ first a gbọ́dọ̀ jẹ́ second tọ́lá àmọ̀ ṣẹ̀ṣẹ̀ kàn sí eh, di ṣégo ẹ̀yọ̀ kankan ni eh, àbíbò ni àbíbò ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ̀yọ̀ ah. náà ni <laughs> ah, ah. ẹ̀yọ̀ tá a gbá pẹ̀lú àwọn eh, guinea bissau ẹ̀yìn guinea equatorial guinea. Mm. Eh, o lè gbélé ní ọjọ́ friday gbélé wòlíì tí mo sọ̀rọ̀ mo ní o lè gbélé rẹ̀ sí fi sí yóò ti yí ọ ẹ̀yà bí ọ máa fi pépà sọ̀rọ̀ eh, rẹ̀ sí sọ pé ìránṣẹ́ ọlọ́run sọ wípé super eagles borí angola. ẹ̀sìn funfun gbéra. ẹ gbé. ok alva can we go. angola ọ̀dà èwo ni tòní liverpool àti chelsea. ya àwọn tíìmù ẹ méjèèjì wọ́n eh? fẹ́ meet. ẹ jẹ́ meet tán. <laughs> jẹ́ kán mí ti tán kó tó mú kan mẹ́. irọ́ kì í ṣe kí n tó mú kan result máa máa wọ̀rí ìjájà mi lórí ẹ̀ jẹ́ gbọ́ result lọ́la. Liverpool wà. ok ibo ni Liverpool wà. Chelsea ń bọ̀ wá bá a ní. Ah, èèyàn máa ń gbélé ẹni fọrùn rọ náà. rárá kò wá kò lè fọrùn rọ. ok jájọ bẹ́ẹ̀. Mm, màá sọ fún ẹni títì mi bá gbá lọ́la ah. màá jẹ́ kó mọ títì mi gbá lọ́la. Man City nkún àti Burnley. ah Burnley ó jẹ bọ̀ọ̀lì ya mọ́nlẹ̀ ó jẹ bọ̀ọ̀lì ya kí wọ́n gbé man city. man city máa ń nà yálà ya bàbá anybody mọ́ra wọn ni. sọ́ọ̀là eh, eh, náà wọ́n ṣé òní náà wọ́n gbà. òní alẹ́ ni. ẹ̀jẹ̀ ó tún dọ̀la ń sọ fún ọ. Ah, ah, Tottenham àti Brentford ńkọ́. Tottenham àti Brentford eh, kínní yóò clear orí mirror yóò clear mirror tí mò ń wò yóò ti clear dáadáa <laughs> ẹ fa sọnù ẹjẹ́ á dìde. abọ́ládé mo mo wá ń wá ròyìn kí ni mo ń ṣàwọn ọ̀rẹ́ wa oníwèé ìròyìn lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà. ẹyin Vanguard mo rí four point six billion lẹ́nìkan ni wọ́n fi ṣètò àdúrà ètò oh. àdúrà láti gbógun ti àìsí ààbò Nàìjíríà pé wọ́n pín four point six billion naira to organize prayers against insecurity. mo wá pé. àdúgbò àdúrà táwa ti ń ṣe látàárọ̀ yìí <laughs> èló wọn ò pín káwa ń bẹ̀ sóògùn ni ayé táwọn sọ wà àdúrà fèmí ní ìsìn eléyìí náà ah. oníbìlẹ̀ aládùúrà kò sẹ́ni tí ń sanwó fún wa. alẹ́ juda lónìí o ọba olúwa ìbá yín o alẹ́ orin ìyìn tá a fi máa ń sọrí àyájọ́ ọjọ́ ìbí Yínká Ayéfẹ́lẹ́ tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Fresh FM Nigeria Blast FM àti Tiwantiwa Radio gbajúgbajà òǹkọrin ẹ̀mí eh, onítùngbà òun náà ni evangelist doctor ambassador yínká ayéfẹ́lẹ́ mon ọlálọ́jọ́ òbí ẹ̀ àmọ́ òní là á máa ṣàìsùn rẹ̀ pẹ̀lú orin yìí judah night ní liberty stadium aago márùn-ún sí méje àṣálẹ́ ọkọ̀ ọ̀fẹ́ láti ui láti ìwó road láti mọ́kọ́lá yóò mọ̀ gbé àwọn èèyàn tó bá fẹ́ wá tààrà lọ́fẹ̀ẹ́ ni ó sì mọ̀ gbé wọnú bẹ́ẹ̀ kò sọ́fẹ̀ mọ́ ẹ tètè tẹsẹ̀ mọ́ rìn eh, ẹ máa bọ̀ sí eh, Liberty Stadium ẹ bá àwa náà níbẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àwa.